I love my Indomie. Hey, Timmy, what are you doing with all those Indomie wrappers? Hey, Sophie, I'm collecting all these Indomie packs. Be a winner in the I Love My Indomie promo. I Love My Indomie promo? Well, it's super easy. All you have to do is buy a pack of Indomie. Find a unique letter inside each of the packs. Collect all letters to spell I love my Indomie. Aha! and send the picture of your collection to the WhatsApp number 80 Just like that? Yes, just like that. Easy as one, two, three. I love my Indomie. Offer valid while stock lasts. Indomie noodles. Tasty nutrition, good for you. Promo we hand on March 31st. <laughs> àwọn ẹbí mi yìí ṣá wọn ti wá gbádùn kí wọ́n máa yà mí lẹ́nu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. kúnlé bàtẹ́ ń kọ́. mo ti kun ní polish máa mi. àǹjọ́ láṣọ ti fa bọ́. mo ti fa gbogbo ẹ̀ máa mi. ọkọ mi pàápàá àti yọkẹlẹ lọ múra léwe fáwọn ọmọ kí n tó jí. ó bẹ́ẹ̀ni ẹ̀yin màmá a wà fún yín a wà láti fún yín ní gbogbo àtìlẹ́yìn àti dídára ìwọ̀nba ọ̀rá tí ọkàn nílò torí wípé wíwà lálàáfíà yín ni ìdùnnú wa. màámi mo ti bá yín pọn mílìkì three crowns ife kan. ó ṣí ọmọ mi. three crowns milk healthy moms happy families. New music is on. Your ears are going to get awakened by the sounds of Fresh 105.9 FM. Your feel good radio. Turn down for what? go to me, what I need a lot of me. dáa báwọn kì í ṣe ọmọ rí bẹ́ẹ̀ <laughs> ah, nígbà tí olóde ọba ti sí lóde òde rẹ yóò gbẹgi náà ni kí lóde tó wàá fọ̀hún ah, èwo làbọ̀ràn fọ́hún tèmi. Ah, a ti mọ agbáwo ewu ìgbà mo bí ọba so ni <laughs> yóò fún ni mi. kò tiẹ̀ burú bí mo ṣe yọjú tí mo rí kinní o. ọ̀rí àbábá ọ̀rí àbọ̀bọ̀ èéje. ìgẹ́ta ṣe bí o mo lọ lọ ibi àsìgẹ̀t ibi àsìgẹ̀t náà ló fà. nígbà tí mo wá gbọ́ ìròyìn ayọ̀ wa ni inú mi wá dùn gan. wípé. wọ́n ní mọ́mí mọ́mí ẹ̀ gangan gangan. iná bímọ. òní ni introduction. Ya ya Fáyọ̀ hmm. wọ́n ṣe introduction. òun ni ó sì sọmọ ìyàwó. ìwọ ló àṣẹ mc bẹ. ẹ ẹ bá ṣàparí ilé. irú ibi tí a máa ń pè ọ sínú. a ṣàparí èyí ọ̀nà kò wọ́jà ló dé afọ bàbá tibí náà tó ń ta bàbá tibí. àdèkọjà ni wọ́n ní káfíńtà ń lọ rè kọ́ pé oníṣẹ́bí lókèlókè ni owó ti ń wá. tó ẹ̀yin èèyàn wa já kí n ìròyìn tẹ́ ẹ̀ fẹ́ràn láti máa kó jẹ ni o àwọn kan ń pè ní ẹmu kọ́lọ́kọ́ bẹ́ẹ̀ ni ajá àbálẹ̀ náà ni hmm. ẹ̀yin ẹ bá ní gbẹ́nu sí kẹfà fìhìn báyìí yóò sì bá yín lẹ́jẹ̀ mu àwọn ìwé mẹ́rin là kó wa o gẹ́gẹ́ bí ìṣe wa Nigerian Tribune àti Daily Sun níbẹ̀ lọ́wọ́ ti Abọ́ládé ọmọ Sàlámì nígbàtí Adébáyọ̀ Gbèsàbí tóun sì ní méjì náà lọ́wọ́. The Punch hmm. àti Vanguard ló ń bẹ lọ́wọ́ mi ó wá dàbí ìgbà téèyàn bá rí ọbẹ̀ ìwẹ́ ẹ̀gúsí tí wọ́n mú ẹja ìmóòyò ọ̀kan bẹ ẹja kan bẹ́ẹ̀ sìn búlẹ̀tì náà ń pè é. ẹja búlẹ̀tì. búlẹ̀tì náà ń pè é. èèyàn ní sì jẹ́. orí ẹ̀ bó ṣe rí rè wọ́n bá gé ní ìmóòyò sínú ẹ̀ tó dà sínú ẹ̀gúsí òun tẹ́yìn wá wá àmàlà tó wà òkè tó fẹ́lẹ́. ẹja kan bẹ ní ìsìn kì í sábà wá sí sóde yóò rí pàkìtì báyìí lórí tó o bá ń bù tó yìí ti kẹlẹ́ ẹnu báyìí. ó jọ búlẹ̀tì náà ṣùgbọ́n búlẹ̀tì yẹn ó dàbẹ̀ ó dàbẹ̀ pé ẹ̀gbọ́n àgbódò ni búlẹ̀tì. ẹ fàṣejù kunu tẹ bá lọ dé kò nílò dídí kankan kò sọ́ra ń bẹ̀ àìtí ẹ̀ mú kọ̀ rẹ̀ tí ẹ jẹ́ ń. dárúkọ ẹ̀kọ́ polówó ọjà. kí wọ́n já wọ́n já rìsíìtì olúwa rẹ̀ yà bí jàre àwọn òmìn ní ń já rìsíìtì yóò wò sí fún wa náà yìí. ọ̀dà ẹ jẹ́ ká lọ sójú àwọn ìwé ìròyìn lákọ̀ọ́kọ́ mọ̀ sí fìlà fún yín ẹ má bínú o ṣé pé báyọ̀ falékè mọ ọ̀kọ́ ẹ má béèrè wọn tún ti ń sinmi gbẹ́rẹ́ pàkọ́ pé níbo lẹ́ bá ní fi sí ó kù bí ó fira rẹ̀ sí. <laughs> àgùfà náà kò í sí o. níbo ọba dé lọ́la yóò mọ fèsì mo ní hmm. ó kù bí tó fira rẹ̀ sí o. lórí ọ̀rọ̀ Abba Kyari ọ̀rọ̀ rẹ̀ ó ti di pẹ́ńtẹ́yẹmù báyìí àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ pé àjọ NDLEA àti iléeṣẹ́ ọlọ́pàá wọn ó fìwó lura wọn gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n hmm. nítorí àwọn èèyàn wọn tájẹ ìwà àbàjẹ́ tó sí lórí wọn wọn ní àwọn tí ń gbógun ti gbígbé òògùn olóró àtàwọn ọlọ́pàá àwọn náà àwọn kan bẹ́ẹ̀nbẹ́ tí wàá bàjẹ́ ń bẹ lọ́wọ́ wọn. tó ọ̀rọ̀ rẹ̀ gbogbo òwe ìròyìn láàárọ̀ yìí. The Punch, Vanguard àwọn náà gbé ìròyìn yìí àmọ́ ojú tí wọ́n tún fi wò ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ díẹ̀ wọ́n ní Abba Kyari léè tó jẹ́ pé àjọ NDLA wọ́n ń wọ lágbádá sọ́tún iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ń wọ lágbádá sósìn lórí ọ̀rọ̀ ohoshpopi ohoshpopi wọ́n ní àbúrò rẹ̀ búrọ́dà Abba Kyari àtàwọn kan wọ́n gba two hundred and seventy nine million naira ọ̀ọ́dúnrún mílíọ̀nù náírà ó dé pẹ́sẹ́pẹ́sẹ́ ni wọ́n gbà tí wọ́n sì lọ́ọ́ pín láàrin ara ń wọ́n fi ṣe ọlọ́run nìkan ló àmọ́ wọ́n ti sọ ọ̀rọ̀ kan di mímọ̀ bàbá Buba Marwa àti ọ̀gá àgbà yanyan iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti ṣe ìpàdé pọ̀ lórí gbígbé àbá kyari wọ́n wá ṣe àlàyé pé ẹ wo àbá kyari àti àwọn tí ajé ìwà àbàjẹ́ ẹ̀ bá símọ́ lórí ẹ tiẹ̀ kọ́kọ́ kábàánà wọn ná nílé iṣẹ́ ọlọ́pàá ẹ já ìràwọ̀ wọn wálẹ̀ pátápátá kẹ́ ẹ tó mọ nǹkan míì tẹ́ ẹ bá tún ṣe gẹ́gẹ́ bí ìdájọ́ tó gbẹnu tán fún wọn ọ̀rọ̀ rèé o gbàgede ojú ewé kínní ìwé ìròyìn Vanguard àti The Punch ibẹ̀ ló wà. ìròyìn míì tó tún ká àwọn ìwé ìròyìn lára láàárọ̀ tòní mo mọ̀ pé tẹ̀yìn náà bá ti gbọ́ yọ ká yín lára ṣé wọ́n ní ọ̀rọ̀ tó bá ń dùn babaláwo ọ̀rọ̀ tó bá ń dùn ìṣègùn ni ó dùn ifá hmm. ìtọ́ bá dùn babaláwo náà ni ó dùn ọ̀sán yìí ìtọ́ bá dùn àwọn àfáà ní ọlọ́run ọba ọ̀rọ̀ tí ń dùn ẹ̀yìn èèyàn ọlọ́run jó dùn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà o ṣé ni àwọn èèyàn tó ti ń tò káàkiri ilé epo báyìí ní àbújá ìpínlẹ̀ èkó àti ní ìpínlẹ̀ ògùn àtàwọn ìtahóró kọ̀ọ̀kan nílẹ̀ Ìbàdàn bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ rìnrìn àjò láti ibì kan lọ síbì kan ló jẹ́ pé owó gọbọi ni wọ́n ń tẹkọ̀ létí báyìí wọ́n ní láwọn ilé epo kan two hundred and fifty naira per litre ni wọ́n ń tà á láwọn bí Èkó Àbújá ìpínlẹ̀ Ògùn ẹ̀wọ̀n IPMAN sì ti ṣàlàyé o pé ó ṣeé ṣe ká mọ̀ bá yí báyìí fún ti bí ọ̀sẹ̀ mẹ́ta. Hmm. lórí elépo dé ojú ewé kínní ìwé ìròyìn ti Vanguard ìròyìn kan náà ló wà ń bẹ̀ yìí o tó ní í ṣe pẹ̀lú epo ó ní àwọn epo tó ti lùgbàdì bú kan léyìí tí wọ́n ní ó rápálá wọlé ń jò níyìn tó sì jẹ́ pé fìrìfìrì rẹ̀ kò tí ì rùn tán lẹ̀ ó ṣeé ṣe kó ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ọ̀kanu ọ̀rọ̀ bí epo ṣe wọ́n wọn ìkejì bẹ́ẹ̀ sì rèé bàbá fa ìyá fa kan náà ti ń lọ lọ́wọ́ láàrin ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ wọ́n ní ṣóńṣó méjì fẹ́ forí gbárí àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n jọ mú nǹkan lẹ̀ nínú federal allocation tí wọ́n ní pínpínpín bí wọ́n ṣe máa ń pín wọ́n wá fẹ́ yọ ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi bílíọ̀nù tírílíọ̀nù kan owó náírà ó ní díẹ̀ mọ̀ nífà nine hundred and fifty billion naira ni wọ́n ní wọn ó yọ tí wọ́n sì gbé lọ sí orí ọ̀rọ̀ owó epo láti lè mú kó di ìrọ̀rùn fún rírà láàrin ìlú wọ́n ní Buhari tún béèrè ó ní two point five five trillion naira yún tírílíọ̀nù méjì àbọ̀ ó lẹ́gbọ̀njẹ̀ díẹ̀ hmm. ni wọ́n ń béèrè fún gẹ́gẹ́ bí àlékún nínú owó ètò òṣùná láti lè fi bóyá bùkátà ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo àwọn ìpínlẹ̀ ní ẹ wá fẹ́ sanwó-adá láì mọ́ ṣe mọ́ lójú àwọn ìpínlẹ̀ ká ti san sálárì kó wá di kọ̀ kò ní í jọ o ojú ewé kínní sí ìkejì ìwé ìròyìn the punch ibẹ̀ ni ìròyìn wà. ọ̀dà àbáhùn lára àwọn ìròyìn tí ẹ láǹfààní àti gbọ́ húlẹ̀húlẹ̀ rẹ̀ òun náà ni ti APC convention wọ́n ní Buhari sọ pé ìpàdé táwọn ti fọjọ́ sí tẹ́lẹ̀ ó ti ti yẹ ẹ́ pé kò sí pàdé mọ́ báyìí pẹ̀lú àwọn gómìnà gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC nínú ìròyìn míì ẹni tí Olúbàdàn kàn ní ilẹ̀ Ìbàdàn àgbáòye Lékan Balógun wọ́n ti sọ̀rọ̀ sínú òwe ìròyìn Nigerian Tribune wípé ah ìbámọ̀mọ̀ dá o kí ẹni tí wọ́n bá ń bọ́ sípò Olúbàdàn kọ́ wà ní ẹni tọ́jú orí rẹ̀ tí ò tí ì darúgbó kàǹgẹ́ kàǹgẹ́ hmm. kí ni bàbá rí tó fi sọ bẹ́ẹ̀ ń bẹ nínú òwe ìròyìn bákan náà ẹ wọ́n tún ṣàlàyé pé bí ààfin òkè àrèmọ bá ti ṣe tán àwọn ń kó lọ síbẹ̀ ni. omi ìtúre lórí ọ̀rọ̀ ti APC ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ti òṣèlú dé ilé yìí bá dé o wọ́n ní ààrẹ muhammadu buhari ó mọ̀ọ́mọ̀ ń finá gbé àwọn gómìnà gómìnà kan ni lórí ọ̀rọ̀ ìdìbò ẹgbẹ́ òṣèlú APC láti yan àwọn owó ni ó tún máa ṣe ìṣàkóso ẹ̀ wọ́n ní ebẹ́ rí àsìkò ìgbà tó yẹ kí pàdé wáyé bàbá ti bẹ́ dànù bàbá ti bẹ́ wọ Belgium lọ́rọ̀ bá fanlẹ̀ Lamido sọ̀rọ̀ ń tiẹ̀ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Jigawa Sule Lamido ó ní APC wọ́n ń báṣẹ́ wọn lọ lábẹ́lẹ̀ PDP ẹ̀ máa sùn tẹ́ ẹ bá lọ́ọ́ fi àyè gba ayé fàmílétè ń tutọ́ àwa la wà ńbẹ̀ kò sí nǹkan tẹ́nikẹ́ni ó ṣe wọ́n máa wo PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò ní lẹ́yìn 2023 yóò sàn kí wọ́n pàró kí wọ́n sì pe ọ̀dọ̀fín inú wọn kí wọ́n bára wọn sọ èyí tí í ṣe òkúrò ọ̀rọ̀ kí wọ́n lè já àpèrègbà pàtì mapc lọ́wọ́ lọ́dún 2023 àmọ́ ayù sọdúnmọ́ ẹ pé a fẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ti apadà torí ọdún 2023 àwọn fẹ́ gba ìṣàkóso láti túnlẹ̀ yìí ṣe ẹ lọ tààràtà sójú ewé kẹjọ ìwé ìròyìn ti Vanguard. nínú ìròyìn ètí ó tún wà nínú ìwé láàárọ̀ tí ò ní wọ́n ní ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ti bẹ̀rẹ̀ sí kó àwọn ère kan léyìí tí ọgbẹ́ burú lọ sí ìlú ọba wọ́n ti ń dá padà sí Benin báyìí o àwọn ère ìṣẹ̀ǹbáyé wọ́n ní láti Cambridge àti ní Aberdeen wọ́n ti ń dá padà sí Benin nkọ̀ọ̀kan èjèèjì ọ̀dà àbáwọn mo rò pé àwọn èèyàn ń béèrè eh, tí a máa fún àwọn nǹkan tí a máa fún lọ. <laughs> Africa science. Ah, ah. ojúbọ̀rọ̀ eh. ojúbọ̀rọ̀ náà kọ́ wọ́n fi máa dá mi padà. Ah, ó lágbára o hmm. tọ́ àdúpẹ́ kásá lò ó fún ìwúlò ọmọnìyàn bẹ́ẹ̀ni dípò ká fi lò ó ní ìlò tòde kejì ọ̀rọ̀ mi ìtúrèé léè tó tún jà ránranranran láti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ìró ìbọn tó dún ní kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ ní Òṣogbo ń jò níyìn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o pẹ̀lú ìṣọ̀wọ́ bí wọ́n ṣe yìnbọn bẹ̀ ní takòtakò ara àwọn ọmọ kan tí wọ́n ń tẹ̀lé Arẹ́gbẹ́ṣọlá ò mọ́ lórí ọ̀rọ̀ yìí wọ́n nígbà tí ààbò ara ẹni làbòlú NSCDC tí wọ́n débẹ̀ wọ́n ní àwọn kan tí wọ́n bá àtàwọn akẹ́kọ̀ọ́ kan ah nǹkan tó la o mú àwọn eléyìn náà lọ́wọ́ wọ́n fi ìbínú ṣe àwọn nǹkan kan hmm. tó lágbára díẹ̀ ń bẹ ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn á tu. ìyẹn báwọn awogedegbe lójú ewé kínní ìwé ìròyìn ti the punch. òye ń bọ́ fi kún un torí pé láti ìpínlẹ̀ ọ̀ṣun lélẹ́yìn náà ti wá o ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ti sọ wípé ọlọ́mọdé o àwọn ò ní ète kankan o láti gba ẹ̀mí Arẹ́gbẹ́ṣọlá o hmm. kódà wọ́n ní àwọn ọlọ́pàá eh, àti NSCDC wọ́n ní ṣe ni ongaku ń sọ̀rọ̀ pé àmọ́ bó ṣe jẹ́ ìkọlù kọgbà tí wọ́n fún àwọn tó tó lẹ́gìnì rìn pẹ̀lú Arẹ́gbẹ́ṣọlá ní àárín ọ̀sẹ̀ tí ó kọjá lọ yìí lórí fàǹfà tí ń bẹ láàrin gómìnà Gbóyèga Oyètọ́lá ti ìpínlẹ̀ Ọ̀ṣun àtẹ̀ntọ́ tẹsẹ̀ bọ́ bàtà rẹ̀ Arẹ́gbẹ́ṣọlá Oyètọ́lá ti fèsì wípé ewé ò ní bọ́ lára gi kọ́lọ́hún ọmọ mọ̀ sí pé Arẹ́gbẹ́ṣọlá hmm. èèṣọ́ ọlọ́run ọba ọlọ́run ni bí wọ́n jẹ gómìnà lẹ́ẹ̀kejì àbí mbàní jẹ́. Hmm, hmm. ọ̀sùn yìí náà ni o wọ́n ní ìṣọwọ́ bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ṣe ètùtù ọlà ní ìpínlẹ̀ ọ̀sùn àìsàṣọlọ́run pàkámà ni wọ́n ló tó àpérò fún gbogbo ọmọ eré wo àwọn èèkàn kan gbogbo ìlú gbogbo wọn ni wọ́n ti ń jókòó yí tábìlì po lásìkò táwa yìí pé tán ó yẹ ká ètè wá ọkọ̀ fi ṣàdá lórí ibi tí nǹkan dé dúró ọ̀kan nù wọ́n ní ní ìpínlẹ̀ Ògùn tọkọ tìyàwó tí wọ́n pàmọ̀pọ̀ ń jò níyìn tí wọ́n sì gba ẹ̀mí arábìnrin kan tí wọ́n ní wọ́n ń pè ní ọmọ baálẹ̀ ọmọ baálẹ̀ wọ́n ní ọmọ baálẹ̀ ọmọ baálẹ̀ yìí àti Ìbàdàn ló ti lọ oníṣòwò sì ni tó lọ sí ìpínlẹ̀ Ògùn ó wá yàdọ̀ rẹ̀ ǹjẹ́ kí wọ́n sì ṣe oúnjẹ fún inú nǹkan tó jẹ wọ́n ti fi nǹkan sí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí ẹ̀ wọ́n ní orí arábìnrin ọ̀hún tí wọ́n gba ẹ̀mí ẹ̀ wọ́n sì tún fọwọ́ gbáyà pé seventy thousand naira ẹgbẹ̀rún lọ́nà hmm. àádọ́rin owó naira ńlá àwọn ta orí àwọn ẹ̀yà ara yòókù tí wọ́n sì rí ó sì wà ń bẹ̀ẹ́ wọ́n wá ní àwọn ọlọ́pàá kan náà ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà àti àwọn òṣìṣẹ́ aláàbò ológun kankan rìnkanrìn wọ́n ní wọ́n ti pàdánù dúkìá tó ń lọ bíi bílíọ̀nù mọ́kànlá ó dín díẹ̀ sí ọwọ́ ìjọba kí ló fa sábàbí wọ́n ní í ṣe ni wọ́n lọ fi owó lọ́nà àìtọ́ wọ́n lọ fi de àwọn dúkìá kan mọ́lẹ̀ àṣírí wá tú sí ọwọ́ àwọn kan wọ́n wá lu EFCC lẹ́nu fún ọ̀rọ̀ yìí pé ẹ wá o bóyá ẹ̀yin ti ṣe ìwádìí kan lórí rẹ̀ àwọn báyìí kàṣà báyìí ka òdì láfurasí ǹjẹ́ kí wọ́n dárúkọ àwọn òṣìṣẹ́ aláàbò náà wọn ò tí ì dákọ wọn ṣùgbọ́n gbogbo dúkìá náà tí wọ́n ti lọ fowó dè mọ́lẹ̀ lọ́nà àìtọ́ wọ́n ti gbẹ́sẹ̀ lé. ọ̀dà ẹgbà eléyìí kó tó di pé a lọ sí ẹ̀ka ìpolówó ọjà àjọ tó ń rí sí ìdánwò àbájáde oníwèé mẹ́wàá waec wọ́n ti sọ ọ́ wípé lákòókò yìí ọ̀rọ̀ wípé bọ́ọ̀ bá ní káàdì ìdánimọ̀ ò ní í ṣèdánwò àwọn ti mú àsùrọ̀ débàná ó dẹ̀yìn àkókò ilé báyìí o ẹni tí ò ní yóò sì ṣe ìdánwò wọ́n ti sọ lásọyán hmm. nínú ìwé ìròyìn ti Nigerian Tribune báyìí. tóun tẹnu ẹ bá a ṣe ń sọdá lọ sí ojú ọjà wọn ni wọn ti yan ọgá àgbà mi ò fún iléeṣẹ́ àjọ tó ń rí sí bí ẹrù ṣe ń wọlé lórí omi Bello Koko ni Buhari yan gẹ́gẹ́ bí MD Nigeria Port Authority Vincent ọmọmìnira hẹ́dà já dojú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀ agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of a new beginning ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun iṣẹ́ mi mímọ́ la kò rí ìtọ́dún yìí ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two láti pàdé òun lórí wa tó village níkòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láì rí ohun rere kan tọ́ka sí ọlọ́run àpọ́stẹ́lì ọlá lóun yóò mọ rìnrìn àjò tọdún yìí pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire má gbẹ̀yìn nítorí ọlọ́run power of a new beginning with asim holy spirit operation bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ friday ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún yìí monday fourteen to friday eighteen february twenty twenty two aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tààrọ̀ aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán aago mẹ́wàá lẹ́ni sọ́ọ̀rù lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ àtolórin ẹ̀mí ló ń bọ̀ pásítọ̀ ihò e alálàdé chairman orí òkè èkó yìí prophet ezekiel olúbóyè ọládèjì cac general evangelist pastor s Jésù Ọládélé president CAC worldwide ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá Jésù retí rẹ o. Adamu jìnnà tó bá fẹ́ fẹ́ ránṣẹ́ láti Nàìjíríà lọ sílùú Amẹ́ríkà o. Èdè Jẹ́sìpẹ̀sì ló lè ṣe láìsí magomago Fasikẹ́ Antrakebu Worldwide sá ni wọ́n wò. Ìgbà bá tó bá ní ṣèbálẹ̀ agbọ́n kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ní ṣèbálẹ̀ odò. AAJ Express àwọn làgbàlẹ̀gbọ́n nípa káfẹ́rù ránṣẹ́ láti ìlú Nàìjíríà lọ sókè òkun. Èyí ti ti dé o pẹ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí wọ́n tún ti wá tẹ̀dó lẹ́ka sí ìlú ìbàdàn ìyẹn aaj express pẹ̀lú owó tí ò gani lára ni wọ́n máa bá ìdílẹ́fà ẹrù ẹ sílùú usa canada europe uk south africa tàbí ghana ambassadọ wọn tó jọmọ bíbí ìlú ìbàdàn ìyẹn mọ́gàjí ọ̀làdẹ̀jọ alhaji luku jazz tí wọ́n gbé nílùú new york new jersey ó wà níbẹ̀ fún ẹ̀rí àrídájú ọ́fíìsì wọn nílùú ìbàdàn kalẹ̀ sí glory resort center plot one one three mko abiola way beside capital building adeoyo roundabout ring road ìbàdàn ẹ sì tún lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero two two nine six eight two five six tàbí zero seven zero eight three zero zero one five eight zero doorstep delivery ní aaj express because we save you from stress and we deliver cheaper kò sí ní tó dàbí ìfẹ́ ṣá. ní design bricks homes and property àwa náà mọ̀ pé fẹ́lá kò já òfin. la ṣe ṣàgbékalẹ̀ love fiesta promo lásìkò oṣù ìfẹ́ yìí. kẹ́ ẹ̀ lè bá jàǹfààní thirty percent discount lórí gbogbo estate wọn tó wà níbàdàn abẹ́òkúta ìjẹ̀bú-òde ṣàgámù òṣogbo èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kẹ́ má gbàgbé pé fifty percent discount ṣì wà lórí àwọn estate wa tó wà nílùú ọ̀yọ́ aláàfin. lásìkò oṣù ìfẹ́ yìí ra ilẹ̀ plọ̀tì méjì ọkọ ọmọ àfẹ́sọ́nà tàbí olólùfẹ́ rẹ kó sì gba plọ̀tì kan sí lọ́fẹ̀ẹ́ bábánbárí ibẹ̀ ní ti àkànṣe àpèjẹ dinner for two fún gbogbo olólùfẹ́ tó bá sanwó ilẹ̀ wọn lẹ́ẹ̀kan ṣoṣo. gbogbo oníbàárà tó bá wọ ọ́fíìsì design bricks lóṣù february yìí ni yóò tún gba special package ẹ̀bù valentine tá a ti ṣe lọ́jọ̀ fún yín. ó yá gbéra márosẹ̀ tètè wàrà lẹ̀ rọrùn tó fini lọ́kàn balẹ̀ kàn sí design bricks láwọn ọ́fíìsì wọn tàbí kó o pe zero nine zero three nine three seven five one one zero. lọ fiesta twenty twenty two with design bricks ó tún ti sẹ̀ ní design bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. Mercy once again is fourteen. 14 years of answering prayers, 14 years of unmerited favor, 14 years of supernatural miracles happening at Mercy Once Again prayer meeting. Àánú lẹ́ẹ̀kan sí tó forí sọ àjọ̀dún ọdún kẹrìnlá rẹ̀ yìí yóò fa kíkì. Kú sí àmì àti ìyanu. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ Friday ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún yìí. Monday fourteen to Friday nineteen February twenty twenty two. Lórí òkè àánú prayer mountain of mercy off Odùsókù bus stop kìlómítà two ọjọ́ Ìgbó Olóyin road ọjọ́ tàbí kẹ́gbẹ́ Bẹ́dí bus stop lójú ọ̀nà tó wọ́lá tọ̀jọ́ sí Mọ́níyà wọlé. Mercy Once Again at fourteen with asin i will go before the ministry evangelist elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor laita aromolaran pastor anu ojo prophet akiola fasawẹ pastor mrs ebolu oluwaseyi Ibakare. prophet peter adeniyi olówó pọ̀rọ̀kọ́ prophet emu ọlọ́wẹ̀rẹ́ olùgbàlejò ní bàbá orí òkè prophet moses aladeolu atọ́mọ wòlíì pastor isaiah o alade aago mẹ́jọ àárọ̀ àti aago mọ́kànlá alẹ́ ní ìpàdé àánú lẹ́ẹ̀kan sí i kò sógun tó bá ọgọ́rí òkè àánú nínú ìpàdé ọdún kẹrìnlá àánú lẹ́ẹ̀kan sí i yìí tí ọlọ́run ò ní fi àánú sọ di pẹ̀tẹ́lẹ̀ àánú fẹ́ yanjú ọ̀rọ̀ rẹ o. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, and goin point mentioned by the few, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. Говорите. ìyanu tí yóò ṣẹlẹ̀ á mú kí n jó bí ó di. ó pẹ́ tó ti gbàdúrà tó rẹ̀ sí ó gbààwẹ̀ gbààwẹ̀ kọ́ ni ọlọ́run prophetess dr mb abbas fẹ́ báyé rẹ pàdé ó fẹ́ fòpin sógun ọjọ́ pípẹ́ bó o bá lè darapọ̀ mọ́ ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ó kún fún ẹ̀rí three days open air revival with a theme liberation from limitations olúwa fẹ́ fún ọ nítúsílẹ̀ pátápátá lórí ogun gbèdéke gbogbo ènìyàn ó yá lórí pápá àṣẹrí amúlùdó fm tó wà ní mọ́níyà ń bàdàn ibẹ̀ lolúwa gbé ìsọjí ọlọ́jọ́ mẹ́ta yìí kà bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí wednesday sixteen to friday eighteen february twenty twenty two láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ liberation from limitations as powered by ìmísí olúwa church of christ international ministry kenny samson lady evangelist Olanike Onara, evangelist Kemi babalọ́lá àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run bíi prophet john adiagbo pastor stanley oto ìjàmọ̀ prophet ọmọ ọlábàmíjì prophet kọ́ládé ọládélé olùgbàlejò ní wòlíì tí olúwa ń lò fún ìtúsílẹ̀ prophetess dr mbiabas màmá ìmísí olúwa lábẹ́ bó tilẹ̀ wù kórí gbogbo ogun tó bá bá ọdẹ dé pápá ìsọjí yìí ni yóò pòórá lọ́gán ó fi ṣàwàdà olùkéde ìmísí olúwa Church of Christ International ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí àjọ ìbàdàn urban flood management project lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń kéde fún gbogbo àwọn olùgbé awakọ̀ àti èrò ọkọ̀ lágbègbè òpópónà akíwùmí sí ọ̀dẹ́wẹ̀ ń wá nítòsí ilé márùn-ún ìwó road níjọba ìbílẹ̀ ìbàdàn north east pé kò ní sí lílọ bíbọ̀ ọkọ̀ lórí afárá odò gbèrè ní akíwùmí sí ọ̀dẹ́wẹ̀ ń láti ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí eléyìí yóò fún kọ̀ǹgílá láàyè láti kọ́ afárá ńlá tuntun sórí odò náà láti rọ́pò èyí tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀kún omi máa ń forí rẹ̀ ó sì wà nínú àwọn àkànṣe iṣẹ́ fún dídènà ìjàmbá ẹ̀kún omi nílùú ìbàdàn látàrí èyí a ó wá pa láti ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí iṣẹ́ náà yóò gbà wá tó bí oṣù mẹ́rin bí iṣẹ́ náà bá ti ń lọ àwọn awakọ̀ lè gba òpópónà bishop akínyẹlé lẹ́gbẹ̀ẹ́ ibùdókọ̀ ìyànà àgbàlá jábọ̀dé kúmọ́pàyé jáde sí odifẹ̀ road lọ síbi tí wọ́n bá ń lọ arọ gbogbo olùgbé agbègbè wọ̀nyí àtàwọn tó ń lo àwọn ojú ọ̀nà láti bá wa fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ ìdàgbàsókè ilé kẹsẹ̀ járí nítorí àti máyédẹrùn fún kó wa wa iufmp kájàlú ẹ̀kún mílíọ̀tì tán nílẹ̀ ìbàdàn yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah, lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín ò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú gbogbo ẹ̀yà ara ìdá pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich peer eye foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ sí àjọ serich peer eye foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú Ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tó bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ bójú mọ̀ ń rò ni o àwọn máa ń sọ wípé. pẹ̀lú ọpẹ́ sí ọlọ́run ní gbogbo ẹbí fàdáyọ̀ la fi ń kéde ìpapòdà màmá wa màmá kristiana ọmọlọ́lá adéwálé fàdáyọ̀ ìyá kẹ́mi ẹni tó jẹ́ pé olùgbàlà lọ́jọ́ keje oṣù kejìlá ọdún twenty twenty one lẹ́ni àádọ́rin ọdún thursday twenty four february twenty twenty two àṣálẹ́ orin onígbàgbọ́ ló máa wáyé ìyẹn ní ọdún tàn hall st james the great òkèbọ́là lágogo mẹ́rin ìrọ̀lẹ́ friday twenty five la máa tẹ́ màmá kristiana ọmọlọ́lá adéwálé fàdáyọ̀ ayọ̀ nítẹ̀yẹ wasco house plot six and eight arárọ̀mí layout ẹ̀yìn girama mọ̀létẹ́ ìbàdàn nígbàtí ìsìn ìdágbére máa bẹ̀rẹ̀ lágogo mẹ́wàá òwúrọ̀ ọjọ́ friday èyẹn nínú ìjọ the cathedral of st james the great òkèbọ́lá ìbàdàn kátó wá fẹ́rú fẹ́rú èrùpẹ̀ fẹ́rùpẹ̀ ní st james cemetery ìjókòdó nílùú ìbàdàn lẹ́kàn ààrẹ ọ̀hún kàkànfò hotel just b road òkè àdó ìbàdàn ní ayẹyẹ òjẹwẹmú ti máa wáyé màmá wa kristalla ọmọlọ́lá adéwálé fàdáyọ̀ bójú ayé yín ṣe dá ẹ̀yin yóò dájú bẹ́ẹ̀ lọ sí sunre o olùkéde bùjì fàdáyọ̀ lórúkọ gbogbo ẹbí fàdáyọ̀. làwọn sọ̀bí ara ṣèyí jìnnà muhammadu gawusu sẹ́wọ̀n islam ibrahim yasilẹ̀ ń gbọ́ yẹ. jama musulumi musulumi o tún ti yá. baasi ma ṣe lọ́dọọdún rẹ̀ o. a sì yára. sheikh murtala fasasi. radiyallahu ta'ala ni. dairatu faidọ̀tiya. tijaniya alibrahimiya. alibrutadiya of nigeria. daptimo. madina tumari fayirumu ibadan ló ti máa wáyé o. lọ́jọ́ sátidé february nineteen ọdún yìí. bẹ̀rẹ̀ la gomẹ́rin ìrọ̀lẹ́ dọ́jọ́ kejì yanya. kọjọ yẹn máa ṣàgbékalẹ̀ kíkí alikuri àdúrà zikiri azakiri rẹpẹtẹ. wà á sí àtàkọ́sí àdúrà fún gbogbo oníkojú kò tó bá wá. gbogbo olókolóko àtàwọn ọ̀tọ̀kùlú jàǹkọjà kan ló ń bọ̀. his eminence fadilati sheik maulana ahmed tijani yamurutadi alfasasi. ibnu sàmán rọjí aláwùtàlá ni o. lọ́lùgbàlejò àgbà. ọmọ abẹ ti ní madina marifa irunmu ìbàdàn. ní sátidé february nineteen ọdún yìí o. ajá balẹ̀ ajá balẹ̀. máa tọ̀ kankan. sọ́ọ̀mùròyìn <laughs> ni àròyìn ni àròyìn bo ló ti mú apapọ̀ ah, bá ti mú àga tó wà ń àga eh. ẹni tí kì í sùn ni. <laughs> Ah, oníjàngbọ̀n tó náà gbéra. bí ẹ ṣe funfun mi ò dẹ̀ ní dojú tì ọ́ mhm. àtàwọn olólùfẹ́ wa tọ́ ẹlẹ́dàbáyọ̀. yóò bọ̀ ká. <laughs> yóò bá ń kà á lójú ewé kẹjọ ìwé ìròyìn ti The Punch wọ́n ní ọ̀rọ̀ Abba Kyari ó gbowó ọ̀ṣpọ́pì ó gbowó ọ̀ṣpọ́pì ọ̀rọ̀ ọ̀hún tí wàá ń lójú bọ̀ ẹgbẹ́lẹ́mùkú owó kan ti ń lọ bíi ọ̀ọ́dúnrún mílíọ̀nù náírà ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ ni wọ́n sọ ọ́ di mímọ̀ yìí pé àbúrò Abba Kyari gbà àtàwọn kan tí wọ́n sì pín láàrin ara wọn ìlànà pínpín pín bí wọ́n ṣe fi pín ẹ lórí ọ̀fẹ́ àti gbọ́ díẹ̀ ńbẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ló tan náà wo ọ̀rọ̀ ìpè ẹ̀dùn náà ọ̀rọ̀ èyí tí gbajúgbajà agbani bí èèkàn wọlé wọ́n ní Raymond Abbas tí ọ̀pọ̀ mọ̀ sí Hush Puppy léyìí tó ti ń dánwò láti ọdún tó lọ tó fi tọ́ka Abba Kyari pé Abba Kyari sẹ́ òun náà gbà nínú owó tá à ń sọ yìí ẹ lọ tọpinpin ẹ̀ wọ́n nígbà wọ́n sì débẹ̀ lóòótọ́ ọkọ ní ọ̀rọ̀ owó kan tí ò ju bíi ẹgbẹ̀rún lọ́nà gba náírà ó lé díẹ̀ lọ ipò orí aṣọ kan lọ́rùn òun táṣọ yẹn wù ni òun náà sì sọ pé òun fẹ́ ránrú ẹ̀ lòun sì sọ iye rẹ̀ fún lọ́ba fi owó ọ̀hún ṣọwọ́ sóhun kó tó di pé òun fi ṣọwọ́ sí télọ̀ tí ọba ránrú ẹ̀ àmọ́ bí tí ọ̀rọ̀ dé dúró lásìkò tá a wà yìí ọ̀rọ̀ ti yí roundabout ìgbà tí ọ̀rọ̀ yìí dande padà wọ́n ní sẹ́rí àbúrò Abba Kyari àbúrò rẹ̀ yìí ó gba ẹgbẹ̀lẹ́mù kó tó ń lọ bíi òjìlérúgba mílíọ̀nù náírà ó dín díẹ̀ two hundred and thirty-five million one hundred and twenty thousand naira ńlọgbà wọ́n ní ṣùgbọ́n bí wọ́n ṣe gba owó náà tí wọ́n fi ṣọwọ́ sí ní tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé wọ́n ní Abba Kyari fúnra rẹ̀ náà ẹni tó ti fi ìgbà kan àná rí jẹ́ ọ̀gá àgbà ní agbọ́nrin tàwọn olùṣèwádìí ìmọ̀jìnlẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ní gbà tí Abba Kyari ní ó ṣọwọ́ mílíọ̀nù mẹ́rìnléní ogójì forty four million naira ń ló fi ṣọwọ́ ṣàràṣàrà sínú àsùnwọ̀n àbúrò rẹ̀ nílé ìfowópamọ́ ẹ̀ wọ́n ní bó ṣe ṣe èyún náà wọ́n ti tọpinpin débẹ̀ wọ́n ti rí i ìgbà tí wọ́n wá ń ṣe ìwádìí ọ̀rọ̀ yìí lọ wọ́n ní kété tí hush puppy tó ti fi ẹ̀sùn kan Abba Kyari tí iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà ti bẹ̀rẹ̀ tiwọn iná ni àjọ NDLEA náà àwọn náà gbọ́ fìrìfìrì kankan àwọn náà tanná wo ibẹ̀ ìtanná tí àjọ NDLEA tí ó tanná wo bẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá náà ni àwọn náà ò ní yọwọ́ lórí iṣẹ́ ìwádìí tiwọn ibi tí àwọn méjèèjì wá ba dé dúró lásìkò tá a wà yìí ọ̀tọ̀ ní ẹjọ́ yìí pé ó gbé gbòógì olóró ó gbé gbòógì olóró ẹ̀ẹ̀kejì ní ti hush puppy àwọn méjèèjì wá fi okùn sí ọrùn Abba Kyari bí wọ́n ṣe ń fà á sọ̀tún ni wọ́n ń fà sósì wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ti fẹ́ẹ̀ pé ọdún kan tí wọ́n ti wà lórí ẹjọ́ ìlóòótọ́ láti oṣù keje ọdún tó lọ àmọ́ síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ń lójú ìtú gidi bọ̀ wọ́n ní wọ́n ń ṣe dàrúkẹ́ gbòógì olóró kún pẹ̀lú àwọn kan ní ìpínlẹ̀ Enugu lọ́hùn wọ́n ní bí wọ́n sì ṣe ń lọ bí wọ́n ṣe ń bọ̀ bí wọ́n ṣe ń gbé egbògi olóró ra egbògi olóró ta egbògi olóró tí wọ́n fi ń ṣòwò wọ́n ní gbogbo ẹ̀ pátá ńlá àṣírí ọ̀rọ̀ ti tú nígbà tí wọ́n wá gbé ọ̀rọ̀ ọ̀hún dé iléeṣẹ́ agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà sọdúnmọ́ ẹ pé owó tí wọ́n ti gbà lápapọ̀ ó jẹ́ two hundred and seventy nine million one hundred and twenty thousand ó jẹ́ àkórajọpapọ̀ gbogbo owó tí wọ́n gbà ìgbà wọn sì ń ṣàlàyé pé ibi tí owó ọ̀hún ti jáde wá lẹ́yìn ìgbà tí wọ́n fi jọ ṣe òwò láàrin ara wọn tán bíi kí wọ́n gbààyàn lórí ẹ̀rọ ayélujára kóun náà gba kọ́míkì àti kọ́mísàn tiẹ̀ pé májàṣírí ó tú àti gbòógì olóró wọ́n ní arákùnrin kan bẹ̀ wọ́n ń porúkọ tiẹ̀ ní Efe Martins òun ni olórí dágundágun tó ṣíwájú wọn ọ̀kan náà tún bẹ Síkírù Adékọ̀yà ẹlòmíì Usman Ibrahim àti Hussein Ala wọ́n ní gbogbo àwọn wọ̀nyí wọ́n jọ lọ́wọ́ lómi lórí bí wọ́n ṣe ń jalè orí ẹ̀rọ ayélujára tí wọ́n jọ ń fi owó ọ̀hún ṣọwọ́ síra wọn ni nígbà tí wọ́n sì ṣe àlàyé pé àti Hush Puppy àti Efe Martins wọ́n ní lóòótọ́ ni wọ́n láwọn ti gbà yé pé àwọn gba owó kan láti ọ̀dọ̀ Hush Puppy Efe Martins náà sì fìdí rẹ̀ múlẹ̀ pé ńgbà tí wọ́n taari owó ọ̀hún sínú àsùnwọ̀n àwọn tó wà ní ilé ìfowópamọ́ GT Bank ibẹ̀ ni wọ́n sọ ọ́ sí kọ́ṣọ́ báwọn sì ṣe ń gba owó náà àti orúkọ ilé iṣẹ́ kan tí wọ́n lò tí wọ́n pè ní Efe Martins Integrated Concept Limited wọ́n ní gbogbo rẹ̀ iná ni àwọn tó ń ṣe ìwádìí wọ́n ti rí àṣírí ọ̀rọ̀ wọ́n ní Síkírù Adékọ̀yà Usman Wasiri Ibrahim àti Hussein Ala àwọn náà wọ́n ti tọpinpin dọ́dọ̀ tiwọn náà wọ́n sì ti rí gbogbo òfin ìdí kókò àwọn tó wáá jẹ́ aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá wá wò pé àṣé àwọn tí ń daṣọ bo ìkàmọ́ra ọjọ́ ti pẹ́ bùbá máa wá bàbá àti ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n wá ní ibi tí ọ̀rọ̀ dé dúró báyìí ó yẹ ká tètè bára wa so èyí tí í ṣe òkúrò ọ̀rọ̀ kò sì gbọ́dọ̀ máa tẹ̀ síwájú báyìí o àkàlì bàbá àti e, marwa wọ́n wá ní ẹ jẹ́ ká tètè gbé ìgbésẹ̀ yìí pé ọlọ́pàá yìí yòówù torí a sì ń ṣíwé lórí ọ̀rọ̀ yìí ni ńgbà tá a bá máa ṣe débì kan a mọ̀ wípé kò ní jẹ́ pé Abba Kyari nìkan ní ń da owó ọ̀hún gbà tí sì ń da ná àwọn kan náà wà tó jẹ́ pé wọ́n ti jọ pín bẹ̀ ẹ kú jẹ́ ká ètè fi sí ìfojúsùn yìí pé àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìwà àjẹbánu báyìí ìfi owó ṣe dàrúkẹ́ lọ́nà àìtọ́ àti ìlú jìbìtì orí ẹ̀rọ ayélujára ìgbé egbògi olóró káti ẹ̀kọ́ kábánà wọn ná ipò tí wọ́n wà ká sọ jígà lù ú kó tiẹ̀ kọ́kọ́ wálẹ̀ wọ́n ní lẹ́yìn ẹ̀ gbogbo ìwádìí tó bá kù á máa ṣe é sí wọ́n ní ohun tí wọ́n tún ṣiṣẹ́ lé lórí rèé o wọ́n sì ní Abba Kyari ẹ lọ gbé ní janto aládòrè ò gbọ́dọ̀ fẹsẹ̀ kanlẹ̀. ọ̀dà o tó bá jẹ́ pé bí ìròyìn ìwà ọ̀daràn tó gbà hmm. wọlé òun <laughs> iná lọ́gbà gbogbo ojú ìwé láàárọ̀ tòní ẹ jẹ́ ká jọ máa kọ́ǹsó bí orin látàrí àwọn èèyàn tí wọ́n ń ṣe okòwò gbígbé oògùn olóró drug business iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ ti àjọ NDLEA ó ṣeéṣe o kí wọ́n wojú ara wọn látàrí kíni nítorí àwọn èèyàn wọn tó jẹ́ òṣìṣẹ́ wọn tí wọ́n sọ pé wọ́n ká ìwà àbàjẹ́ náà mọ́ lọ́wọ́ àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ pé ìjà àgbà méjì ó látàrí ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ ìkàn nínú àgbóògùn olóró lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá àti iléeṣẹ́ tí ó ń takò gbígbé ògùn olóró lórílẹ̀‐èdè nàìjíríà yìí National Drug Law Enforcement Agency tí wọn ò fi ní wojú ara wọn látàrí ti àṣẹ kan èyí tí wọ́n pa pé kí wọ́n lọ rèé gbé gbogbo àwọn tí wọ́n bá bá a jẹ ìwà àbàjẹ́ yìí lọ́wọ́ wọn látàrí gbígbé oògùn olóró èyí tí ọkàn ẹni tí wọ́n ń pè ní Super Cup Abba Kyari ní ọjọ́ ajé etí ọkọjá lọ yìí ọjọ́ ajé etí ìjẹta nígbà tí àjọ yìí tí wọ́n kéde síta wípé àwọn wá super cup Abba Kyari wanted ni o nítorí pé ọlọ́wọ́ nínú gbígbé oògùn olóró iléeṣẹ́ àwọn ọlọ́pàá wọ́n sì dáhùn wípé àwọn tọ́jú ọlọ́pàá bíi mẹ́fà kan wọ́n tún ti síwèé kan àwọn náà o kódà àwọn òṣìṣẹ́ àjọ NDLEA àwọn náà ń bẹ nínú oníwà àbàjẹ́ yìí lọ́gán tí wọ́n á kéde nǹkan síta báyìí IGP ni ló ti sọ wípé kí àjọ NDLEA ẹ̀yin náà ẹ̀ sì sọ lójú eégún àwọn èèyàn yín tẹ́ ẹ bá mọ̀ pé ìwà ìbàjẹ́ ó ń bẹ lọ́wọ́ wọn kẹ́ ẹ jẹ́ wọn ó gbé wọn jáńtó kí wọ́n sì ṣe ìwádìí wọn dáadáa gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigerian Tribune báwọn ṣe kọ wọ́n ní àjọ NDLEA àwọn lọ́gàá lọ́gàá níbẹ̀ wọ́n ní wọ́n gba ìròyìn èyí tí àwọn ọlọ́pàá tí wọ́n ń sọ yìí o pé àwọn èèyàn wọn wọ́n ń bẹ nínú àwọn nǹkan kan wọ́n ní tẹ́ ẹ bá rí wọn ẹ̀yin lẹ́rọ̀ yọ ẹlẹ́tọ̀ yọ́bọ̀ wàá wò ní ọ̀kọ̀ọ̀kọ́ rí o ẹni tẹ́ ẹ bá mọ̀ pé káwọ́ àbàjẹ́ mọ́ lọ́wọ́ nínú àjọ NDLEA ẹ kéde wọn síta ká kúkú jọ mọ́ ọ gbọ́ gẹ́gẹ́ bí ìròyìn ètò tẹ Nigerian Tribune lọ́wọ́ wọ́n ti ṣàlàyé wípé àwọn èèyàn tí wọn ò tí ì dárúkọ báyìí nínú àjọ NDLEA ó ṣeé ṣe o káwọn lọ́gàlọ́gà bẹ̀ náà wọ́n mọ̀ wulẹ̀ tiẹ̀ túrun kankan lórí ọ̀rọ̀ yìí nígbà ọ̀jẹ́ pé wọn ò dákọ̀ àwọn èèyàn wọn wọ́n sọ pé nínú àwọn àjọ NDLEA àwọn oníwà àbàjẹ́ náà ọ̀nbẹ̀ níbẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n àwọn tó jẹ́ lọ́gàlọ́gà nínú àjọ NDLEA wọ́n ti ń ṣàlàyé o wípé pẹ̀lú ìlànà táwọn gbà kọ́ iṣẹ́ tàwọn ara àwọn mọ́ ọmọ kan gani pẹ̀lú bá wọn ṣe kó àwọn ọ́fíìsà wọn ní ẹnu iṣẹ́ wọn bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń bọ̀ ṣùgbọ́n o ní ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti sọ fún wọn wípé ẹnikẹ́ni tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ káwọn àbàjẹ́ mọ́ lọ́wọ́ nínú àjọ NDLEA ẹ kéde wọn síta jàre kẹ ojú ó sì ti èṣù báyìí nítorí pé tá a bá sòdodo kẹ yóò fò ní nìtókò ìròyìn ojú ìwé kejì ti Nigerian Tribune ibẹ̀ ni wọ́n kọ sí o. ọ̀rọ̀ tó rèé o Abba Kyari yìí náà ni ìfà tí wọ́n fa gbùrù tí gbùrù náà bẹ̀rẹ̀ sí fagbó wọn ni kì í ṣe pé àwa ń parọ́ o iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa nàìjíríà sì tún sọ̀rọ̀ wọn ni kì í sì ṣe pé torí pé Abba Kyari ọmọ àwọn ni kó tó di pé nǹkan ṣe é tó tọwọ́ bọ ṣọ̀ọ̀lọ̀ tó tọwọ́ bọ ìgànyìnrún wọ́n ní àmọ́ àjọ NDLEA pẹ̀lú àwọn ìwádìí táwa ti kọ́kọ́ ṣe báyìí o pápákọ̀ òfurufú Àbújá ti tèkó àwọn òṣìṣẹ́ yín kan bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ pé àwọn náà jẹ́ agbódegbà tí egbògi olóró bá ti fẹ́ kọjá àwọn ni wọ́n mọ ọgbọ́n tí wọ́n ń dá sí tí wọ́n fi páàsì rẹ̀ yíyá tọ́ báyìí gbà báyìí tí nǹkan fi ń mú yẹ́ẹ̀sì fún wọn tí wọ́n fi ń lo oore ọ̀fẹ́ àti kọjá kẹsẹ́ wọn ni a sì wí wọ́n ní ìgbà tẹ́ ẹ gbá wa nígbà bàtà yìí àwa náà sọ tẹnu wa a sì pọ̀ fún yọ̀yọ̀yọ̀ ṣùgbọ́n à ń to orúkọ wọn jọ a sì kó ẹ̀rí máa jẹ́ mi ìṣó a kó kalẹ̀ fún àjọ NDLEA kí bùbá máa wá kó má bàa rí pé bóyá iléeṣẹ́ ọlọ́pàá nìkan ní àjẹbánu ló wà àjọ NDLEA náà ọwọ́ tiwọn náà mọ́ lórí ọ̀rọ̀ ìgbà tá a bá gbé orúkọ rẹ̀ jáde ẹ̀ rí gbogbo àwọn tá à ń tọ́ka yìí Abba Kyari tí wọ́n sọdún mọ́ ẹ pé tọ̀ lọ́wọ́ tá a wà yìí kẹ́ ẹ lè mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá àwọn òye gba ìranù láàyè ń tà wọn kí apá tí wọ́n ti fẹ̀sùn kàn lọ́wọ́ tá a wà yìí bẹ́ẹ̀ bá lọ wò ó DCP ni tẹ́lẹ̀ ọ̀gá ní tẹ́lẹ̀ níléeṣẹ́ ọlọ́pàá ńlá wọn sọ ó ti di former DCP báyìí wọ́n ní kì í ṣe pé bóyá ojúlówó ọlọ́pàá mọ́ lórí ẹ̀sùn tó sì wà ńlẹ̀ yìí náà ni wọ́n ní ọ̀rọ̀ yìí àwọn sì tọpinpin ìgbésẹ̀ lílọ bíbọ̀ wọn láàrin orílẹ̀-èdè nàìjíríà sí brazil ethiopia wọ́n ní gbogbo àwọn ibi tí wọ́n ń gbé egbògi olóró lọ́nu wọ́n ní kódà egbògi olóró ti cocaine kan tẹ oní kìlógíráàmù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan tó sì jẹ́ pé lára àwọn àjọ NDLEA yìí náà wọ́n mọ̀ bí nǹkan ṣe jáde wọlé láàrin Abba Kyari àti àwọn kan lókè lọ́hùn wọ́n ní eléyìí náà á tuwé tukọ̀ dédìí rẹ̀ tá a sì ṣe àlàyé fún gbogbo aráyé gbọ́ wọ́n ní ẹ fọkàn balẹ̀ o àwa ń sọ tiwa àjọ NDLEA ń sọ di mímọ̀ yìí pé ẹnu wọn rùn kágbẹ́nu bẹ̀ kágbójúmbà irọ́ funfun ni àní gbà àtúwé túkọ délẹ̀ abba kyari àti gbà pé òun ti jin ó ti wà nínú sọ̀lọ̀ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ àjọ NDLEA náà táwọn náà lọ́wọ́ lómi ń bẹ̀ ẹ wash out fún ọkọ wọn ojú ewé karùndínlógójì ìwé ìròyìn ti Vanguard ibẹ̀ ni wọ́n gbèròyìn ti yún sí. ọyẹ ẹjẹ káǹsó ní agbo ti òṣèlú gẹ́gẹ́ bí nǹkan ṣe ń hó ẹ́ níbẹ̀ bọ̀ báyìí o nínú ìwé ìròyìn ti Daily Sun tó jáde látàrí pé ta ni yóò bọ̀ sí ipò ààrẹ tó bá di ọdún 2023 ẹnìkan ti sọ̀rọ̀ báyìí o wípé àárín gbogbo àríwá orílẹ̀-èdè nàìjíríà north central ìgangan lọ̀rọ̀ yìí ìlọ́yẹ kí wọ́n gbé ka lọ́dọ̀ wọn ẹni tí ṣe gómìnà ní ìpínlẹ̀ kogi yàyà bello ó ti ṣe àpèjúwe wípé àárín gbogbo àríwá orílẹ̀-èdè nàìjíríà ìgangan ni ò tí ì rí nǹkan gidi ṣàjẹ tá a bá ń ṣe ní elétò mẹ́tò báyìí nípasẹ̀ àwọn èèyàn tó ti ń bọ́ sí ipò ààrẹ látọdún 1960 torílẹ̀-èdè nàìjíríà tó ti di olómìnira ó ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan tó jáde látẹnu ẹ̀ka ẹgbẹ́ ti Ohanaeze Ndigbo wípé àwọn ilà wọn ni ààrẹ tó bá di ọdún 2023 yìí látàrí èyún ìlọ́fà ọ̀tí Yàyà Bello tó náà tó fi fọ́n jáde torí pé wọ́n ní tẹ́ ẹ bá ń gbọ́ gbégbégbé tẹ́ ẹ bá tètè bá wọn gbé wọn gbé ìgbékúgbé jù sẹ́kùlé onítọ̀ọ́nì ẹni tí í ṣe President General Ohanaeze Ndigbo ọ̀jọ̀gbọ́n George Obiozo ni ló ti sọ wípé ìgbàkúgbà tí ààrẹ mi ìyọba gorí ipò lórílẹ̀‐èdè nàìjíríà pé kí wọ́n jẹ́ kó wá láti ọ̀dọ̀ àwọn àmọ́ ṣá o tí ọba wá wá síbẹ̀ ẹnikẹ́ni tí wọ́n bá yàn kó bọ́ sí ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní gbẹ́rẹ́ pàkọ́ ni yóò máa jẹ́ fún àwọn nígbàkúgbà àwọn táwọn jẹ́ ẹ̀yà ìgbò lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n o yàyà bello tí ìjẹ́ kó tutù tó fi ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ̀gbọ́n náà kí ni tó dé torí pé àríwá orílẹ̀‐èdè nàìjíríà ẹnìkan tó bá kú òun bẹ̀ kò tí ì sọ wípé gbogbo èèyàn láríwá ló ti jẹ ìgbádùn ipò ààrẹ o ó ń sọ wípé gbogbo àwọn èèyàn léyìí tí wọ́n ń kọrin wípé ìlà oòrùn gúúsù lọ́kàn south east south ta ló sọ fún yín wípé south east ní ntọ́kàn lórílẹ̀‐èdè nàìjíríà Bello ó lọ sí ilé ààrẹ ní Àbújá lọ́hùn láti lọ sọ fún ààrẹ Muhammadu Buhari lórí bí nǹkan ṣe ń lọ ní ìpínlẹ̀ Kogi ó ní wẹ́ẹ́ tí n bá fẹ́ sọ tòótọ́ ọ̀rọ̀ fún yín ó ní south east Ten ń wíhun ọlẹ́ ẹ̀yìn ò tiẹ̀ sọ̀rọ̀ nípa north central ní látọdún 1999 ó ní ṣùgbọ́n tẹ́ ẹ bá wò látọdún 1960 kí ni wọ́n jẹ ní north central ìdínú táwa fi ń sọ ọ́ wípé kí wọ́n mọ̀ tójú wa yàn wá mẹ́bọ̀ àwa tá a wá láti àárín gbogbo orílẹ̀-èdè nàìjíríà north central kí ni ó yẹ kó yí gbé ọ̀dọ̀ wa náà. tọ́ agbó tó bá ti jẹ́ pé ṣàjẹ́ tó láyé ni ẹ̀jẹ̀ àjọba wọn kan ọ̀rọ̀ lórí ẹgbẹ́ òṣèlú APC àti ètò òdìbò ẹgbẹ́ tí wọ́n ní wọ́n fẹ́ ṣe tó tún yẹ̀ gẹ̀rẹ̀ wọ́n ní ìṣe ló dàbí ìgbà tí ààrẹ Muhammadu Buhari tó mọ̀ọ́mọ̀ ń gbé àwọn gómìnà gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ní handikapu ohun tó sì fa sábàbí ọ̀rọ̀ òun rèé wọ́n ní ààrẹ Muhammadu Buhari ni wọ́n ti kọ́kọ́ múra wípé àwọn ó ṣe ìpàdé kan tó ṣe pàtàkì pẹ̀lú àwọn èèkàn kùgbù láàrin ẹgbẹ́ láti mọ kí ni ká ṣe gan-an lórí bá a ṣe ṣe ṣe ètò òdìbò ẹgbẹ́ tá a sì fa àwọn ọmọye gbogbo kalẹ̀ wọ́n ní lára àwọn ọ̀rọ̀ tó sì yẹ kí wọ́n jíròrò lé lórí àkọ́kọ́ ni ọ̀rọ̀ sóní ò ṣe sóní yìí níbo gan làárẹ̀ ó ti wá lọ́dún 2023 láàrin ẹgbẹ́ òṣèlú APC báwo ni káwọn ó ṣètò e nínú ẹ̀ẹ̀kejì àwọn olóyè ẹgbẹ́ fún ẹgbẹ́ òṣèlú APC láti ṣe kò kárí ohun gbogbo tí ó fi dùn tí ó fi dọ́ṣọ̀ wọ́n ní nìkejì wọ́n wá sọdúnmọ́ pé fọ́ọ̀mù tó yẹ kí wọ́n gbà àwọn tó ń lọ fún ipò kọ̀ọ̀kan ẹ mo fẹ́ dipò alága ẹgbẹ́ o mo fẹ́ dipò alukoro àti àwọn ipò míì tó sọ̀ǹtọ̀ tó wà ńlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní fọ́ọ̀mù tó yẹ wọ́n dà á ta kí wọ́n jẹ́ kí wọ́n rí gbà èyí fọ́ọ̀mù ààrẹ ò jẹ́ kí wọ́n rí fọ́ọ̀mù gbà ńṣe ni wọ́n sì tilẹ̀kùn mọ́ fọ́ọ̀mù lórí lásìkò táwa ẹ̀ wọ́n wò pé a fẹ́ ṣe ètò ìdìbò ẹgbẹ́ a ti ń fojú sọ́nà fún àwọn àsìkò kan sásìkò kan láti lè tètè yanjú gbogbo gbùngbùngbùn tó wà ńlẹ̀ ká sì mọ bí à ń rè ká bá a lè tètè bẹ̀rẹ̀ sí í di ẹrù ọdún 2023 lẹ̀ àmọ́ ńgbà tí ó sì fọ́ọ̀mù ń ta kí ni fọ́ọ̀mù tá a sọpa fẹ́ gbà ipò wo la sọpa fẹ́ dù lágẹ́dẹ́gbọ́n wọn ní lọ́jọ́ ṣẹ́gun tuesday wọn ní àwọn gómìnà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ń ló ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ààrẹ muhammadu buhari wípé kí wọ́n lè fi kó ọ̀rọ̀ bí ètò ìdìbò ẹgbẹ́ òṣèlú apc bí ó ṣe lọ gerege ni àmọ́ o nǹkan bá tún yé dande wọ́n ní ní agboolé ààrẹ làbújá lọ́hùn ohun tí àwọn tún gbọ́ ni pé àwọn gómìnà méjì kan hope usodimma ti ìpínlẹ̀ imo Yàyà Bello ti ìpínlẹ̀ Kogi wọ́n ni wọ́n ti ní àwọn fẹ́ ṣe ìpàdé kan náà pẹ̀lú ààrẹ Muhammadu Buhari lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ wọn léè tí ó jẹ́ pé ó tojú sú wọn tí wọ́n sì ń fẹ́ àmọ̀ràn ààrẹ lé lórí pẹ̀lú ìgbésẹ̀ tó yí kan tí wọ́n á gbé wọ́n ní àwọn kan náà tún wà tí wọn ò wá láǹfààní rárá láti fi ojú kan ààrẹ wọ́n ní àwọn méjì tàkọ́kọ́ yìí àtàwọn gómìnà bíi eh, mẹ́rin kan ló yẹ kí wọ́n jọ parapọ̀ rí ààrẹ papọ̀ ní ìgbà kan náà ṣùgbọ́n kí apá tí wọ́n ti kọ́kọ́ gbé ìpàdé ti hope sọ̀dìmọ̀ tìpínlẹ̀ Imo àti Yàyà Bello wọ́n ti dọ́gbọ́n súnyùn wá sí ẹ̀yìn ààrẹ ti ṣe kò kárí ti tọ̀dọ̀ tàwọn òyìn ó ti kú òǹbẹ̀ ẹni tí wàá ṣe alága fún gbogbo àgbáríjọpọ̀ àwọn gómìnà nílẹ̀ wa Nàìjíríà yún chairman Nigeria Governors Forum títún ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì dókítà Káyọ̀dé Fáyẹmí wọ́n ní ó yẹ kó ṣèpàdé pẹ̀lú ààrẹ Muhammadu Buhari ẹni tí í ṣe alága fún ẹgbẹ́ àwọn gómìnà gómìnà lápá àríwó orílẹ̀-èdè wa nàìjíríà Simon Lalong ti ìpínlẹ̀ Plateau wọn ni òun náà ó yẹ kó wà nínú ìjókòó pàdé yìí Ben Ayade ti ìpínlẹ̀ Cross River ó yẹ ó wà ní pàdé Nasir Rufai Nasir El-Rufai ti ìpínlẹ̀ Kaduna ó yẹ kó wà ń pàdé wọ́n ní àwọn gómìnà mẹ́rẹ̀ẹ̀rin yòókù yìí kò wá síbẹ̀ mọ́ ó wá jẹ́ pé àwọn gómìnà méjì kan ńlá rẹ̀ ti sáré tètè ṣe ìpàdé pẹ̀lú wọn lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ wọn tó sì jẹ́ pé àwọn méjì tàkọ́kọ́ yìí wọ́n yẹ kí wọ́n wà pẹ̀lú àwọn mẹ́rin ìyókù wọ́n jẹ́ mẹ́fà jùmọ̀jọ ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ ni wọ́n ní dájú ṣáká òṣèlú kan ń lọ lábẹ́nú léè Muhammadu Buhari kò tí ì fẹ́ kí wọ́n mọ̀ wọ́n ní lára àwọn èèyàn tí wọ́n sì ń bá ààrẹ gbàmọ̀ràn papọ̀ náà làwọn gómìnà gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n o bí ààrẹ ṣe wá ṣá wọn ní káfà ó yà wọ́n lẹ́nu wọ́n ní kíá ìgbà tó yẹ kó yà wọ́n òyòkùn wá jọ wà níjókòó pẹ̀lú ààrẹ Muhammadu Buhari la bá gbọ́ pé baba ń lọ sí Brussels ní olúlulẹ̀ Belgium ní Belgium lọ́hùn wọ́n ní baba ti gba Belgium lọ o wọ́n ní bí wọ́n sì ṣe ń lọ ọjọ́ kẹtàdínní ogún sí ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún tá a wà ńbẹ̀ ibẹ̀ ni wọ́n ti gbé lò ó wọ́n ní wọ́n tún láwọn ìpàdé àpérò ńlá alágbára kan tí wọ́n fẹ́ lọ ṣe ń bẹ̀ wọ́n ní hey hey bí nǹkan ṣe ń lọ yìí bí nǹkan ṣe ń lọ yìí ó dàbí ẹni pé ààrẹ Muhammadu Buhari ó fẹ́ fún àwọn ìkànkan nínú ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ gòfà tí wọ́n bá sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ wọn ò fìná gbé àwọn tó kù ọ̀rọ̀ yẹn pọ̀ gan jù bẹ́ẹ̀ lọ o díẹ̀ ń lè mímú tẹ́ ẹ bá tẹ̀síwájú lójú ewé kejì ìwé ìròyìn The Punch ẹ mọ̀ pé rẹ́rẹ́rún. ajá balẹ̀ ajá balẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ìlẹsẹdẹdẹ ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọmí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn ìbò wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlà yeye nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ́rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fóńtẹ̀lù ni ó sì tún wà ńlẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọ́mọbí àtàlẹ́ ìṣedédé ọmọ ọkùnrin lọ́dún olólùfẹ́ lára àwọn tí ó dá wa lẹ́kọ̀ọ́ ni comrade kẹ́hìndé níbàdàn pẹ̀lú òfin tó rọ̀ màkà máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀ọ́láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh at zero eight zero seven seven seven seven seven eight two one. ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. ẹ̀kọ́ ló láyé táwa yìí Summit University of uh, the University of Ansarudin Society of Nigeria cordially request application from suitably qualified candidates to apply for admission into the following programs BSc Biology, Chemistry, Computer Science, Physics, Biochemistry, Mathematics, Microbiology, Islamic Studies Studies, History and Diplomatic Studies, BSc Accounting, Business Administration, Banking and Finance, Economics, Political Science, Mass Communication. Summit University offer provides world-class education in a serene and conducive environment. Kindly call these following numbers 0803 098 1930 and 0806 111 9976 or log on to our website www.summituniversity.edu.ng. Summit University of our Management, Anamsa. Àtòtò àrèrè èyí ni láti sọ fún gbogbo èèyàn tó ralẹ̀ lórí ilẹ̀ tó jẹ́ ti mọ̀lẹ́bí ajénigi ẹyẹ láwọn agbègbè bíi èjítólú gbẹ́sìnrà àyántólú oníkì fọlárìn alábàtà ìwàrẹ́ àjùwọ̀n àníṣẹrẹ abòjú ọ̀nà lágbèjà òjòǹgbòdú àti òkèlè kan níjọba àbílẹ̀ akínyẹlé àti láwọn agbègbè bíi olúwo àti ìdíyá níjọba àbílẹ̀ èdó láti tara ṣàṣà yọjú sí mọ́gàjì mọ̀lẹ́bí ajénike ẹ̀yẹ yemẹtu òjé nílùú ìbàdàn olóyè wọlé àríṣekọlá pẹ̀lú ẹ̀rí tó dájú àti ìfọwọ́sí mọ̀lẹ́bí láàrin ọgbọ̀njọ́ ìkéde yìí káwọn aṣojú mọ̀lẹ́bí àti mọ̀lẹ́bí ó tó mọ yọjú sí wọn ohun ìní wo ò ní sọnù ẹ lè pe mọ́gàjì sórí nọ́mbà yìí zero eight zero eight two double zero zero zero seven one lẹ́ẹ̀kan sí zero eight zero eight two double zero zero zero seven one fún àlàyé àti ìtọ́ni tó yẹ olóyè wọlé àríṣekọ́lá mọ́gàjì agboolé ajé ni jẹ́ yẹyẹmẹ́tù òjé ìbàdàn ló ń kéde. olúwa ògo ni fọlúwa lókè ọ̀run power for advancement ìpàgọ́ agbára fún ìtẹ̀síwájú àkọ́kọ́ rú ẹ̀ ní twenty twenty two tún ti kò ọjọ́ kẹrìndínlógún sí kejìdínlógún oṣù kejì ọdún yìí ni ó máa wáyé ní tọ̀sán tòru lórí òkè bàbá àbí ẹ̀dẹ òpópónà ìbàdàn ìwó òṣogbo alásan ìjọba àbílẹ̀ gbẹ́dọ̀rẹ́ nípínlẹ̀ ọ̀ṣun gospel promotion outreach lọ́sọ̀ nígbàwọ́ ẹ̀ pẹ̀lú àkòrí wíwo ìpìlẹ̀ tó ti bàjẹ́ sàn ọ̀pọ̀ ayé iṣẹ́ ẹbí tàbíṣẹ́ ìránṣẹ́ ni ò lọ déédéé mọ́ nítorí ìpìlẹ̀ tó ti bàjẹ́ bíbélì wípé àwọn bàbá ló jẹ èso àjàrà èyí sì ń kan àwọn ọmọ gbogbo ìpìlẹ̀ tó ti wó lọ́lọ́run bàbá àbíyè fẹ́ ṣe àwòtán rẹ̀ tó bá gbàgbọ́ tó sì wá wòlíì tá a fi ṣẹ́nà sí ìran wa yìí wòlíì Fúnṣọ́ Àkàndé ajínrere Adéjọkẹ́ Àkàndé àtàwọn ìkàn ránṣẹ́ lọ́rùn làyèmí lọ́rùn ó lò ó gbọ́dọ̀ gbẹ́yìn torí pé kò sí bí ìpìlẹ̀ rẹ̀ ṣe burú tó ọlọ́run bàbá àbíyè ṣe àwòtán rẹ̀ pátápátá fún àlàyé pé zero zero three four five five one zero one six power advancement on bàbá àbíyè prayer mountain ẹ̀dẹ̀ Ìbàdàn Ìwó Òṣogbo road Aláàsán Ẹgbẹ́dẹ̀ local government Ọ̀ṣun state sixteen to eighteen February is going to be powerful. powerful. Líder. àjọ ìbàdàn urban flood management project lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń kéde fún gbogbo èèyàn pé iṣẹ́ àkànṣe ṣíṣe afárá ńlá yóò bẹ̀rẹ̀ lójú odò orogún ní òpópónà adédìran tó so agbègbè orogún pọ̀ mọ́ agbowó níjọba ìbílẹ̀ akínyẹlé lọ́jọ́ jímọ̀ ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí wà lára àkànṣe iṣẹ́ ṣíṣe ojúṣọ̀ tó gbòòrò àti afárá ńlá fún omi láwọn agbègbè kan fún ìdènà ẹ̀kún omi nílùú ìbàdàn látàrí èyí a ó ja afárá tó wà lórí odò náà lọ́wọ́lọ́wọ́ ní òpópónà adédìran lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì gọ́fàmẹ̀tì lágbègbè orogún ní ọjọ́ kejìdínlógún oṣù kejì iṣẹ́ náà máa gbà wá tó oṣù mẹ́ta gbáko fún ìrọ̀rùn gbòkègbodò ọkọ̀ òpópónà tó ti ui lọ sí orogún express express wà fún lílò bẹ́ẹ̀ náà ni àwọn tó ń lọ sí agbowó lè gba òpópónà alhaji adédoyin tàbí òpópónà àpáta yídè àti pèsè afárá ẹlẹ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ odò orogún ní òpópónà adéníran fáwọn tó bá fẹ́ fẹsẹ̀ rìn kọjá arọ gbogbo olùgbòyìn agbègbè wọ̀nyí àtàwọn tó ń lo àwọn ojú ọ̀nà láti bá wa fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ ìdàgbàsókè yìí lè kẹsẹ̀ járí nítorí àti máyédẹrùn fún kó wa wa IUFMP kájàlú ẹ̀kọ́ mi lè dìtàn nílẹ̀ ìbàdàn. of the Oyo government, the Ibadan Flood Management Project hereby announces to residents, commuters and road users around Akiwumi to Odewenwa Street off Iworod by Ilemaru area in Ibadan Northeast Local Government area that there will be diversion of traffic at both areas from Friday, the 18th of February 2022. The diversion is to enable our contractors construct a bigger covert on the Ogbere River to replace the existing one as part of the ongoing flood risk mitigation project in Ibadan. As a result of this, the existing covert on the Ogbere River along Akiwumi to Odewenwa Street Street will be blocked on the 18th of February 2022. The reconstruction work will take about four months. While the work is ongoing, motorists and commuters are to please use Bishop Akinyele Street by Yanagbala bus stop off Iwo Road to Bodekubapai Street to link Old Ife Road as alternative routes. We urge all residents, motorists and other road users to cooperate with the workers to ensure a successful and timely execution of this developmental project for the benefit of all. IUFMP, say no to flood. ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni property link limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títa fi ń pè ọ́ pé kó o wá ra ilẹ̀ àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn Penel Coast Gardens just five minutes drive láti Dangote refinery seven million naira péré ni plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kówá o tún lè ra lẹ̀ property link lọ́sítẹ̀tì wọn tí a mọ̀ sí country villa estate tó wà ní ìgbọ́mẹ̀kọ̀ kọ́bàpẹ́ just fifty minutes drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá ló sí of o àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos o oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kàn 奇迹。 FCC University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Lead City University. Knowledge for self-reliance. City. chicken by nature iléeṣẹ́ tó ń tà tó ń sè tó ń gé adìẹ kọ̀ǹpẹ̀kọ̀ǹpẹ̀ fún títà pẹ̀lú mọ́tótó chicken by nature ọ̀rẹ́ gbogbo nìyẹn tó ní ìnáwó tó fẹ́jú ṣe iná òde àríyá dídá táwọn tó máa yí adùn àtàǹfààní ti ń bẹ lára adìẹ ń bá wọn dòwò pọ̀ bọ́dún bá tàbí kẹ̀ àwọn gbajúgbajà aláṣẹ kẹtìrà ní wùtìwùtì ni wọ́n ya lọ sílé iṣẹ́ chicken by nature láti ra adìẹ lálàtà àti lálàpàjẹ adìẹ tí wọn kì í ṣe adìẹ àtìlẹ̀ òkèèrè wa èyí tí ó ti kẹ̀ dòmùdòmù kó tó wọ̀lú rárá o ẹ̀wẹ̀ ìlànà tó bá òfin ọlọ́run chicken by nature irinṣẹ́ ń tó ń gé adìẹ tí wọ́n légelége wọn kì í fa ọrùn adìẹ tú pata adìẹ tó bára lọ́dọ̀ wọn àlàálì ni èyí gan ló mú tí wọ́n yàtọ̀ síti bò bó bá ṣe ta tó fẹ́ sebẹ̀ tó fẹ́ pata sọ́kọ tàbí sàríya orí kádùn chicken by nature ni kò ti lọ ra ojú mi da frozen chicken frozen turkey gizzard odidi dẹ àtàyè ẹ yá yàgò fún turkey àtàdé tó ti pẹ́ lórí omi ó léwu fágọ̀ ara rẹ̀ máa bọ̀ tààrà sí contentment filling station agbowo area nílùú wo àti gbogbo àyè tó bá ti rí chicken by nature lára pátákó àfinimọ̀nà telephone zero zero two nine eight two two seven one two zero zero zero two nine eight two two seven one two chicken by nature we are truly natural gbogbo ọkùnrin ó yá ní sísì babalọ́lá memorial miracle camp kejì ara kejì. ìgbà ní gbogbo ọkùnrin tó ti máa gbàgbára ọ̀tún. main the power of the nation. ṣe ìpinnu ọlọ́run fàyè rẹ bí ọkùnrin. àkókò ìmúṣẹ tó. látọjọ́ wednesday sixteen february friday eighteen. láti máa ti pàṣẹ àwọn wòlíì máa jẹ̀mú mi. csc president pastor f ọládélé csc general evangelist prophet sikaya olúbóyè ọládèjì prophet sam olúwa lọ́dà mímọ́gò coordinator CAC babalola memorial camp Pastor Friday Anderson assistant camp coordinator pẹ̀lú ọ̀pọ̀ wòlíì máa jẹ̀mú súrẹ́ fún gbogbo èèyàn àwọn olórí ẹ̀mí ìlà ìjà kékeré ọlọ́run sábẹ́ àràbàdà tún olúwa lónìí bí sí anointed glory gbogbo ọkùnrin látọjọ́ Wednesday sixteen ní Friday eighteenth February la máa ṣílẹ̀ agbára power house orísun CAC níbi tí ọlọ́run ti pe apọ́sítọ́ ayọ̀délé Babalọlá wákàtí wákàtí nínú àdúrà yóò máa jọ gbogbo ẹni CAC Babalọlá memorial miracle ìkejì ara kejì ìpínlẹ̀ aṣọ ìwà lóní tẹsítímọ́nì wàá gbàdúrà nígbà kan rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù water corporation jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó láàmìlaka lórílẹ̀‐èdè nàìjíríà fún ìrónilágbára ohun ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti ṣetán láti ṣàgbéǹde ọ̀yọ́ state water corporation football club padà ṣé àwùjọ tó bá mọ rírì àwọn ọ̀dọ́ ọjọ́ ọ̀la wọn ló gbọ́dọ̀ jẹ́ lógún èyí ló ṣe kòǹgá ìwòye gómìnà ṣèyí mákindé tó fi pàṣẹ àgbéǹde ẹgbẹ́ agbábọ́ọ̀lù water corporation ìdí rèé tí àjọ olómi ẹ̀rọ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ọ̀dọ́ àti eré ìdárayá àti àjọ tó ń mójútó ọ̀rọ̀ eré ìdárayá nípínlẹ̀ ọ̀yọ́ fi ń pe gbogbo ọ̀dọ́ tí mùṣèmùṣe gbàgede UCH láti ṣàfihàn ẹ̀bùn yín nípa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì twenty first to twenty sixth of February ni àkànṣe ètò máa wáyé láti mú ẹni tó bá yege fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé ọ̀gbẹ́ni àrẹ̀mú adẹ́rẹ̀mí sí zero eight zero five five two one four zero six one zero eight zero five five two one four zero six one. ajá balẹ̀. All right. yes wọ́n níbi tá a roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí kẹ́yìn bíjà lọ bá gba oko mhm. lọ́wọ́ ẹni ẹ jẹ́ ká tún sọ lágbo tí òṣèlú o gẹ́gẹ́ bí àwọn ìròyìn kan bí wọ́n ṣe ń hó hẹ́ níbẹ̀ ó sì yọ̀rùkù lálá ni o ààrẹ Gbẹ́sọ̀lá ti fìrù fọ́nà o lórí àbùkù ti fi ń kan Bísí Àkàndé àti Tinubu mínísítà fọ̀rọ̀ àbẹ́lé títún ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Rauf Arẹ́gbẹ́ṣọlá la gbọ́ pé wọ́n ti ń fin lápè báyìí nítorí àbùkù ọ̀rọ̀ léyìí tó sọ sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti alága tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ òṣèlú APC olóyè Bísí Àkàndé Arẹ́gbẹ́ṣọlá ìlú sọ pé àwọn èèyàn kan ní bẹ nídìí bí wọ́n ṣe wá sínú àbọ̀bọ̀ àwọn ikọ̀ táwọn jọ kọ́wọ́rìn wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́sẹ̀ tó kọjá lọ ṣẹ̀wá gbọ́ nínú ìròyìn tí wọ́n kọ sínú Daily Sun láàárọ̀ tòní o ẹgbẹ́ All Progressives Congress APC ní agbègbè ẹkùn ìdìbò ti Ìlá Federal Constituency wọ́n ti parojọ sínú ilé olóyè Bísí Àkàndé láti lọ rèé buwọ́lù pépé Adégbóyèga Oyètọ́lá gbogbo bí ti ń ṣe ọ̀ǹtẹ̀ àwọn lọ́hùn o kó sì mọ̀ tún bá ìṣàkóso nṣó láti lo sáà kejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ òṣèlú Sunday Akéré iná màmá a sọ wípé iṣẹ́ rí Arẹ́gbẹ́ṣọlá lẹ́yìn tó purọ́ wípé àwọn èèyàn kan wọ́n wá fún ní ìkọlù kọgbà ó ní òsí òótọ́ kan nínú gbogbo tí ààrẹ pẹ̀sọ́lá tó ń wí yìí wípé àwọn kan wọ́n ń dètè láti gbẹ̀mí òun ó ní nǹkan tí Arẹ́gbẹ́ṣọlá tó fẹ́ ṣe ni pé ó fẹ́ kí làásìgbò ọ bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun bóyá látòkè lọ́hùn kí wọ́n lè kéde pé nǹkan ọ̀fararọ̀ state of emergency ní ìpínlẹ̀ náà wọ́n ní eléyìí ẹni tí ń bẹ lọ́kàn rẹ̀ nítorí pé ní àkókò tí Arẹ́gbẹ́ṣọlá tó sọ pé òun wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Òṣogbo níjó ní gbogbo ìrìn rẹ̀ wọ́n ní bí wọ́n ṣe gbére lórí Facebook kò sì síbi kankan tẹ́nìkan ti ṣe páyà sí lè hmm. pé ẹnìkan ó sì náà bọ́ bolẹ̀ wọ́n ní níbo ló ti gbọ́ pé ẹnìkan yìnbọn mọ́ òun àbí wọ́n tàbọn sáwọn ikọ̀ tí wọ́n jọ rìn Arẹ́gbẹ́ṣọlá tó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ó fẹ́ sọra ẹ̀dẹ̀rù jẹ̀jẹ̀ ni kó lè dẹ́rù bà àwọn olùdìbò kó tó di àkókò tí wọ́n ṣe primaries fún ẹgbẹ́ òṣèlú APC ó ní eré orí ni o gbogbo ohun tí Arẹ́gbẹ́ṣọlá ń bá bọ̀ yìí wọ́n là ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ète kété Arẹ́gbẹ́ṣọlá látàná kó tó dò ní ó ní kò lè jọ wá lójú gbogbo ohun tó fẹ́ dánwò yìí wọ́n ní àwa ti mọ̀ wọ́n ní ọ̀fẹ́ ṣẹ̀rù balẹ̀ ni ṣe wá gbọ́ ẹgbẹ́ àwọn tó jẹ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun National Association of Ọ̀ṣun Students wọ́n ní wọ́n ti lọ rèé fi ẹ̀hónú hàn ní olóòlé iṣẹ́ àwọn ààbò ara ẹni làbòlú Nigeria Civil Defence wípé àwọn ni wọ́n sọ pé wọ́n ṣínà bọ́bọ́lẹ̀ lákòókò tí Àrẹ́gbẹ́ tó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ṣe ni wọ́n kó àwọn nǹkan bíi àwọn gòròdómù àpólàgì lọ dí ẹnu ọ̀nà iléeṣẹ́ NSCDC ní Òṣogbo pẹ̀lú àwọn àkọlé kan wípé àgbẹ̀mọ́ yìnbọn okú ọ̀jọ́lé o hmm. NSCDC ẹ mọ̀ dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìròyìn ń kú o ẹ lè wò ó inú Daily Sun ni wọ́n kọ sí láàárọ̀ yìí. tọ́ ẹ já lọ sí orí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan tó fẹ́ dá arúgúdù sílẹ̀ láàrin ìjọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀ lára àwọn owó allocation tí wọ́n máa ń pín láti àsùnwọ̀n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tọdún 2022 wọ́n ní ìjọba àpapọ̀ ilẹ̀ yìí fẹ́ yọ ẹgbẹ̀lẹ́mùkú tó ń lọ bíi bílíọ̀nù ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín mẹ́wàá nine hundred and fifty billion naira níjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà fẹ́ yọ ń bẹ̀ fara wọ́n sì fẹ́ lọ fi kún owó òrànwó orí epo ṣóńṣó méjì ó sì ṣetán láti forí gbárí àwọn gómìnà gómìnà láwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n sọ ọdún mọ̀ pé márùn lóògùn ẹrù tí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà tó bẹ́ẹ̀ dán ilé ìwò pẹ̀lú àbákàbá ètekéte tí wọ́n gbé lọ́wọ́ wọn ilẹ̀ ọ̀la bíi kánbá ìdúró ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà muhammadu buhari lọ́jọ́ ṣẹ́gun tuesday ló taari àwọn ìwé kan lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè yìí pé àwọn nílò àlékún àdìkún owó orí owó ètò ìṣúná kan léè tó ń lọ bíi bílíọ̀nù lọ́nà àádọ́jọ owó náírà one hundred and fifty billion naira e nínú ẹ̀ẹ́kejì bíi rẹ̀ àwọn tún nílò owó kan náà ti ń lọ bíi tírílíọ̀nù méjì àbọ̀ ó lé díẹ̀ two point five five seven trillion naira láti lè kó owó náà lọ sí orí owó òrànwó orí epo kí nǹkan bá a lè san mọ́ná fún àti máa répo rà láàrin ìgboro ìlú wọ́n ní gbogbo owó yìí bí a sì ṣe fẹ́ fàyọ lọ́tún fàyọ lọ́sìn one hundred and fifty billion naira ti bí bílíọ̀nù àádọ́jọ owó náírà fún àlékún owó ètò ìṣúná àti nine hundred and fifty billion naira táwọn fẹ́ yọ nínú owó pínpín pín èyí tó ń wọlé sásùn ọ̀jọba léyìí tó sì jẹ́ pé ó máa kan àwọn ìpínlẹ̀ ṣùgbọ́n a gba gbogbo rẹ̀ yọ lórí àwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ńbẹ̀ láti ṣe àwọn owó ọ̀hún náà jọ àti èyí tá a fẹ́ lọ yẹkun wọn ni gbogbo owó yìí àwọn òpẹ́ kẹ́ má wá owó síbòmí o àmọ́ owó pínpínpín ti allocation tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ yọ lórí àwọn ìpínlẹ̀ yìí fọ́dún 2022 bẹ́ẹ̀ bá dán wò wàhálà ṣeé ṣe kó ṣẹlẹ̀ o àwọn sì ṣe tán láti fin orílẹ̀-èdè nàìjíríà lógbólógbó lògbòlògbò débi pé ìjọba àpapọ̀ mọ̀ pé nǹkan ju nǹkan lọ wọ́n ní owó tí ò tí ì tó àwọn ná tẹ́ ẹ tún wáá fẹ́ máa lọ yọ ìyọkúyọ kan bẹ̀ káwọn bá wà á lè tẹ́ lójú òṣìṣẹ́ àti lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ kó wá wọn káwọn má bàa rí owó oṣù san kò lè jọ o àwọn ò ní gbà o lórí ibi tí ọ̀rọ̀ yìí dé ẹ lọ sí ojú ewé kejì ìwé ìròyìn The Punch àwọn ìjọba ìpínlẹ̀ àwọn gómìnà gómìnà ọbẹ̀ wọ́n ní ṣóńṣó méjì ò forí gbárí pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. láwọn ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè nàìjíríà pàápàá ìlú àbújá ìpínlẹ̀ ògùn àti ní ìpínlẹ̀ èkó ńṣe ni ọ̀wọ́n gógó epo ló ti bẹ̀rẹ̀ sí ní dá wàhálà sílẹ̀ báyìí o tí orí sì ti ń ta àwọn tó ní ọkọ̀ ní ìgboro àwọn èèyàn tí ń lo ọkọ̀ lórílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ń kérora pàápàá ní olú ilẹ̀ wa Àbújá ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ògùn àti láwọn ìpínlẹ̀ míì báyìí nítorí pé epo bẹtiró ó ti di ọ̀wọ́n gógó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ kí wọ́n kúrò láti ibùdó kan lọ sí ibùdó míì iná lọ́pàá ibi tí wọ́n ń lọ ti o pé wíwájú ọ̀bá ṣe lọ ẹ̀yìn ó ṣe padà sí i wọ́n ní àwọn tó sì jẹ́ pé wọ́n ń lọ sí ibi iṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ lọ́dà sí ìrìn ẹsẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò lè rìn wọ́n gorí ọ̀kadà ṣùgbọ́n owó tí àwọn onítàn tí wọ́n ń gbélé lórí ó kọjá àfaradà fún àwọn aráàlú gẹ́gẹ́ bí ọṣẹ wa ń wí wọ́n ní yíká gbogbo àwọn ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè nàìjíríà látúntì bẹ̀ sí gbòòrùn ọ̀wọ́n gógó epo bẹtiró tó sì ń fà á kí àwọn èèyàn máa tò ní ọ̀gbọ́nrán gandan káàkiri àwọn ilé epo wọ́n ń sọ ọ́ páwọn ilé epo míì ní ẹ̀bá déwájú wọn wọ́n ní ẹnu ọ̀nà tọ́wọ́nú ilé epo wọ́n ti gbé tipa ibi tí wọn ò bá sì ti ti ẹnu ọ̀nà wọn pa wọ́n ní tí ẹ bá fi wọ ráyè tẹ ẹ̀ rapala wọlé wọn ó béèrè lọ́wọ́ rẹ ni pé wọ̀ fún ni o tó lè rà á ní iye báyìí níbo là ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà. ọ̀rọ̀ asuu wọ́n ní ìlànà ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í gbé ọ̀rọ̀ gbà pẹ̀lú ibi tí nǹkan dé dúró báyìí o wọ́n ní lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì yìí ilé ẹ̀kọ́ gíga fásitì tilẹ̀ wa nàìjíríà wọ́n ní ọ̀kanu uy nílẹ̀ ìbàdàn bíi sámẹ́ǹtì ti gbé dunlẹ̀ wọ́n ní ìyún nìkejì University of Nigeria Nsukka wọ́n ní main campus wọn tó wà ní Enugu àwọn olùkọ́ wọn tó wà ń bẹ̀ àti olùkọ́ ti fásitì ilẹ̀ ìbàdàn bíi sámẹ́ǹtì ti gbé dunlẹ̀ ń ṣe ni kó alukú wọn ni wọ́n ń wo kíláàsì ràn o wọ́n ní àwọn kan láwọn sùkúù kan náà sì wà tó jẹ́ pé ètò òdìbò ọmọ ẹgbẹ́ tuntun míì tí ó tukọ̀ ASUU àwọn ń ba lọ́nbẹ̀ ní rabidun wọ́n lọ́jọ́ ajé Monday wọ́n ti kọ́ kéde rẹ̀ yìí pé ọ̀sẹ̀ mẹ́rin ni làwọn fi yanṣẹ́lódì táwọn wo sẹ́ran àwọn fẹ́ fojú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà rí mọ̀ ọ́n kí wọ́n lè mọ̀ yìí pé agbára ń bẹ lọ́wọ́ àwọn náà àwọn ọ̀mọ́mọ̀ fẹ́ sani wọ́n ní pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ tí ẹ forí okòó ṣọ̀ọ́dún lórí ọ̀rọ̀ tọwọ́bọ̀wé àdéhùn lákọ́kọ́ tọwọ́bọ̀wé àdéhùn lẹ́ẹ̀kejì ìlérí ìwá ni o látọdún two thousand and nine títí di àsìkò tá a wà yìí wọ́n lọ́mọ tí wọ́n bí ń gbà náà gan-an òun náà ti fẹ́ kó gojá ní secondary school wọ́n ní síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó wá ń fi ọ̀bọ lu àwọn àwọn ò gbà o wọ́n ní lóòótọ́ lórí ti ọ̀rọ̀ asu strike yìí àwọn ti fásitì Bayero University ti ń bẹ ní Kano wọ́n ní àwọn olùkọ́ tibẹ̀ wọ́n ní wọ́n sì ń bá àwọn iṣẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ nínú ọgbà àwọn ò tí ì fi gbogbo ara darapọ̀ mọ́ wọn ṣùgbọ́n ti uni Jos University Jos wọ́n ní àwọn asùn tibẹ̀ wọ́n ní wọ́n ti ké sí àwọn olùkọ́ lecturers gbogbo tó wà mẹ́ pé iṣẹ́ ìranu ẹlẹ́sìn mìíràn kílẹ̀ ṣe ẹ̀ dáwọ́ iṣẹ́ dúró ọjọ́rò Wednesday òní a gbọ́dọ̀ rí pé bóyá ẹ wọ kíláàsì lọ láti lọ kọ́ ọmọ kankan wá ohun táwọn jọ ń jà fún àwọn jọ ń jà fún ni táwọn tẹ̀rẹ̀ ẹ̀ bá sì dé àwọn jọ jẹ́ náà ni wọ́n ní fún ìdílé yìí àwọn ọ̀gbọ́dọ̀ gbọ́ pínpín pé olùkọ́ lọ sí kíláàsì lọ́kọ́ mọ alága ẹgbẹ́ asùnbẹ̀ ọ̀mọ̀wé Lazarus Maigoro òun náà fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ó ṣe ìpàdé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ lónìí ọjọ́rú Wednesday àwọn ò sì gbọ́dọ̀ rí olùkọ́ kankan kó wọ kíláàsì kan lọ kọ́ ọmọ kankan ní fásitì ọ̀hún ẹ lọ fún ẹ̀kúnrẹ́rẹ́ lójú ewé keje ìwé ìròyìn ti The Punch ẹja dojú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀. ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn sátọ́rí pẹ́ mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè sí ìjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ wọ́n ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. gbẹrẹmú náà lóṣù yìí ẹ̀rí ètè ni ọlọ́run e ló sọ bẹ́ẹ̀. ẹ̀rí tó ṣù yẹ kọ́lu ló máa jẹ́ nù sóòrù gbáremú. ọlọ́run tó pe pásítọ̀ sí ọláyà. ó ṣe tó fẹ́ gbàgbára lọ́wọ́ alágbára tó fagbára ní gbogbo èèyàn lára ó yá nínú àdúrà. àkórí gbàgbára lọ́wọ́ alágbára good friday ọ̀sẹ̀ yìí eighteen february látago mẹ́wàá alẹ́ ní gbogbo aládùá yóò ti máa dojú àdúrà pẹ̀lú iná ọ̀dájú alágbára tó halẹ̀ mú wọ̀ ta ló sábẹ́ pé òun ní jẹ́ ogun òkè inú pàdé àdúrà gangan lórí ogun lè yé ti máa ṣubú kó o máa ní ìṣẹ́gun lórí ẹ̀mí ti dáfídì lẹ́yìn ìgbàremú náà ti kó ṣu kejì ìwọ tó ń gbọ́ mi gangan ló máa sọ testimony bó o bá lè fara hàn lábẹ́ ìfàmì òrùnyàn lọ lórí àwọn ìránṣẹ́ pẹ̀lú àwọn olórí ẹ̀mí nígbà tí pásítọ̀ sí ọláyà à ń pàṣẹ pẹ̀lú orúkọ jésù Jésù tí gbogbo alágbára tó ń kilẹ̀ mọ́ bá ṣubú lulẹ̀ fún ọ ní ìṣẹ́gun ní gbogbo ọ̀nà nínú ìjọ CAC gbárẹ́mú center tó wà ní leaders junction tribune road mọ̀lẹ́ fàlàfẹ́ òkè àdó ń bàdàn ẹ̀rí ìtọ́sù ìwà ló máa sọ́dọ̀ ọba lè wà ń bẹ̀ wá gbárẹ́ ọlọ́run mustapha o ló mú mi ṣe bí bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní òtún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀‐èdè jordan orílẹ̀‐èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ èrè òwúrọ̀ ti jordan láfi ní nínú ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kẹrìndínlógún títí di Sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two. Oh yes, the holy pilgrimage to Kingdom of Jordan will expose you to seven days of spiritual fulfilment, seven days of word ministration, seven days of prophetic impartation. Odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù. Àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì. Bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out ọlọ́run ó jẹ́ ààrẹ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá k àkànṣe olùléṣẹ́ àjọyàká wà ní quarters four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. mb homes and properties agbede ń gbígbóná fẹlifẹli jẹ̀gbádùn valentines tọdún yìí lórí ilẹ̀ rẹ pẹ̀lú ẹ̀dínwó onídàádọ́ta kó o sì gba ilẹ̀ rẹ lẹ́yẹ òṣọ́ka ní gbogbo àwọn estate wa bíi sapphire estate níjọ̀ngàn ìṣẹ́jú márùn péré sí new railway terminal moniya one point seven million ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ní báyìí eight fifty thousand ti emerald court tó wà ní akínyẹlé nídojúkọ orísun estate old Oyo road ìbàdàn one point five million ní tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí seven fifty k ruby estate tó ń bẹ university of ìbàdàn ọ̀yọ́ expressway tẹ́lẹ̀ one point two million ní ṣùgbọ́n pẹ̀lú valentine's package six hundred k péré ni tara ṣàṣà kò kàn sí wa lónìí ní bnb homes and properties block m seventeen jọkẹ́ plaza ní dojúkọ access bank bódìjà nìbàdàn tàbí kò pè sórí zero nine one three five six three three one zero one ẹgbẹ̀rún márùn náírà péré lówó fọ́ọ̀mù ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù yìí ni àǹfààní náà máa tẹnu bẹ́pọ̀ má sọ pé ò gbọ́ o bnb homes and properties kórè dálẹ̀ mo he ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà aṣọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kàn fáàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì supply yín lóúnjẹ yanturu àyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé country kitchen ó gbà mí o. Ah! ẹjọ wẹ́ẹ̀ bá mi paná yẹ má jẹ́ kí mọ́tò mi ó jóná. ẹni a wí fún ọba jó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún kọ́lọ́run ọba ọmọ àjò gbà gbogbo ìgbàlẹ̀ ń bomi ju mọ́tò bíi ewébẹ̀ nígbà tí èròjà mádàndófò fire explosion control device tó ń dènà ìjàmbá náà ti wà ní global dealers limited láti fòpin sí gbogbo ewu iná lára mọ́tò márùwá àti alùpùpù ọ̀kadà yín kódà ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ fìdí ẹ̀ fire explosion control device yóò mú àdínkù bá iye epo tí mọ́tò yóò máa thirty five percent ẹ̀ tún gbọ́ ìfà ń bẹ́lẹ̀ lọ́wọ́ yìí fún irúfẹ́ni tó bára fire explosion control device ẹ ó jẹ bẹntiró tó tó ẹgbẹ̀rún márùn-ún níye lẹ́yìn ìgbà tí ẹ bá ti ra èròjà wa tán ọ̀fẹ́ lẹ́ ó tún fọ mọ́tò yín níwájú iléeṣẹ́ wa ẹ̀yin onímọ́tò onímàrúwa ẹ̀yin ọlọ́kadà lùkùkù ẹ máa bọ̀ wá ra èròjà mádàndófò fire explosion control device níléeṣẹ́ wa ní first floor suite one O oh two Nevada Plaza ní Liberty Road Ìbàdàn lówó tí ò ga jara lọ February twenty eight twenty twenty two ní Fayoka sẹ́ńlẹ̀ o àdéhùn àti ìlànà sì ń bẹ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero nine one two three five zero zero three six five zero nine one two three five zero zero three six five bẹ́ẹ̀ là ń wá àwọn alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ fire explosion control device yín lónìí kẹ́ ẹ dènà ìjàmbá náà. mímí máa mi lù bàdé iṣẹ́ agbára máa ṣe. balógun ló jíjà àti rọgùn láì gbẹ̀bọ̀. bí bàbá àdúrà ak forty seven ṣe wà lù bàdàn. orí òkè ni ó máa wọ prayer mountain. tó wà lápá rẹ ni gbogbo èèyàn ti máa ní ìbápadì ọlọ́run nínú ayé wòlíì rẹ̀. bẹ́ẹ̀ la kàn ṣe ìpàdé àdúrà seventy two hours with God látọjọ́ thursday seventeen friday eighteen àti saturday nineteen february twenty twenty two. àkórí ẹ̀ no more war. jésù fúnra rẹ̀ tó máa fòpin sí gbogbo ogun máa gbẹ bọ̀. ọ̀pọ̀ olórin àmì ló máa pẹ̀lú ìlàjà akébọ̀dé ọlọ́run sọ bẹ́ẹ̀. ní kẹ̀rọ ajé ológo dídé olúṣọlá Fatma, Prophet Peter, Olúdélé Ọkọ̀lá. Ìṣòro ọjọ́ pípa yẹn máa dání nínú àdúrà. Nígbà tí àṣẹ́bàtánu wòlíì. bàbá àdúrà ak forty seven. tẹ́lẹ̀ bolúlàdé jáde sáyé gbogbo èèyàn. tí bàbá yóò sì máa amáǹtì. fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́. láti wọ́rọ̀ rẹ̀ wọ́kọ̀ èjì òkú. láti bẹ̀ ní kẹ́ẹ̀tì wọ́kọ̀ apá rẹ́rẹ́ orí òkè ló máa wọ̀ zero eight zero six six four eight one four five five àkókò tó ayé rẹ fẹ́ sinmi ogógógó. oní tèmi fóònù tó promise mi ń kọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ bó ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀. wo arábìnrin má gbà fún ọjà yẹn àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february first títí di february twenty eight twenty twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra spark eight series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàrin àyájọ́ ọjọ́ valentine àṣekágbà àríyá ojúkorojú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tí wọ́n sì máa fún àwọn olóríire oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbá ẹni tó bá gbégbá ọlọ́kẹ́ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí lè ṣe àwọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four four two Coco Mall Dùgbẹ́ Ìbàdàn telephone zero eight one three two three seven five six six six La let's go there. Hey ti délùú Ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé awa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bódìjà pọ̀ jówó ẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan ti pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o. ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o. ẹ pe tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé àti ìbàdàn àti dé. tí pọ́ǹpì concept developer that cares. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ o ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p o fàjẹ́mísìn kò sóhun kan tì rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpọ́njú tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlẹ̀ ìdè máa já pàtì this is the promise of the most high god for all the partakers at ọlọ́run tí kì í bá tì program with a theme bread of adversity and water of affliction hot on friday eighteen february. February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ Lady Evangelist Kẹ́hìndé Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun ti fi ayé ta káìtì ti dàwátì jésù dúró de ọ. ajá balẹ̀ ajá balẹ̀. gbogbo ètò ló ti tò báyìí fáwọn èèyàn tó gba fọ́ọ̀mù ìdánwò jambo ọ̀fẹ́ láti wọlé ìwé gíga lábẹ́ ìdarí àjọ àlàkẹ́ foundation yíká ìjọba ìbílẹ̀ ìbàdàn south east ọ̀rọ̀bù olúdámilọ́lá olúwọlé àlà ó wá ń ké sí àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí láti tètè máa lọ sí ìbàdàn grammar school kí wọ́n lọ ṣàyẹ̀wò orúkọ wọn bákan náà kí wọ́n tún lè bá a ṣe àmúyẹ ètò tó bá kù lórí fọ́ọ̀mù ìdánwò jáàbù ọ̀hún nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀bù olùdámilọ́lá olúwọlé àlà ó wá ń ṣe lálàyé wípé ìforúkọsílẹ̀ yóò bẹ̀rẹ̀ lónìí ọjọ́rú Wednesday ọjọ́ kẹrìndínlógún oṣù kejì sí sátidé ogúnjọ́ oṣù yìí ní dédé aago méjì ọ̀sán gẹ́rẹ́gẹ́ àsìkò ìkẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ free jam coaching yóò máa jẹ́ kíkéde láìpẹ́ lẹ́yìn náà àwọn èèyàn tí wọ́n bá ti ṣàyẹ̀wò orúkọ wọn nìbàdàn grammar school wọ́n tún rí àwọn orúkọ wọ̀nyí lórí ìkànnì ayélujára káàkiri lákòótán àjọ àlàkẹ́ foundation wọ́n ń pàrọwà fáwọn èèyàn láti pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí wọ́n pe comrade ajibade gbọ́lagadé coordinator sórí zero eight zero three four one four seven eight nine zero àti pro moses fadebi sórí zero eight zero six six six five five five nine seven ìrìn àjò yíyẹ mi ò faramọ́ ọlọ́run bàbá lọ́la. yèrè ìjókòó rẹ̀ ti dé ọlọ́run ìpè tó ń pè wá síbẹ̀ orísun májẹ̀mú ibi agbára ojúbọ ìpè CAC World Evangelistic Outreach ló tó ṣe àgbékalẹ̀ láti pàṣẹ ìtọ́ni ẹ̀mí mímọ́ odò ọwá annual revival twenty twenty two pẹ̀lú àkòrí ó máa dára fún mi ọ̀sẹ̀ kan gbáko ló máa jẹ́ níbẹ̀ agbára ọlọ́run máa farahàn nígbẹ̀mí ọlọ́run bá bẹ̀rẹ̀ iṣẹ́ àrà mẹ́rìnyé ríbi ti nineteen thirty níbi tá a ti bí àpòsù Joseph Ayọ̀ Babalọ́lá ọlọ́run atójúbọ amájẹ̀mú ẹ̀ níbi àbí wọn sí wòlíì Ezekiel Olúbóyọ̀ Ládèjì ajínrere àgbàjọ àpòsẹ́ni ti Kristi jákèjádò àgbáyé ló máa ṣáájú iṣẹ́ ìránṣẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ẹni àmì òróró olódùmarè monday twenty first oṣù kejì yìí ló máa bẹ̀rẹ̀ lówùrọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ àti ìṣòro lójoojúmọ́ títí mọ́jú sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n ní wednesday twenty third ọjọ́ kẹtàlélógún ìpàdé àdúrà pàtàkì fún àwọn ẹ̀sìn ọlọ́run ministers and workers conference ní ìbẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ orí òkè babalọlá odò ọwá kwara state ló ti máa wáyé pastor eo ọ̀dẹ́jọ́bí ni ni My name is Lativa Dedemaji. multiple award winning actor. In the beginning, I was here, seeing uncertain future. I took bold steps. I embraced opportunities. I unleashed my talent. With hard work, support from my family and my community, I was able to leave the slum and I got more from life. You too can do the same. Toshima Apartment Reality TV Show, Africa's first real estate reality TV show, is geared towards improving lives via better living conditions. Good people, the second season of Tushma Apartment Reality TV show is here, and with just 200 naira, you can win the first prize of 3 million naira worth of your home revamped, and the second prize of 2 million naira worth of your home revamped, and the third prize of 1.5 million naira worth of your home revamped. My name is Latif Adedimeji, and I will be your host on the season two of Tushma Apartment reality TV show. Hey, hey. Yeah, yeah, <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan òṣèlú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dókítà tí mrs olùtayọ fani tí o kẹlẹ ọlajẹ bí ló sì ní ẹ nìbàdàn. five in one program ni ayẹyẹ ọjọ́ ìbí bẹ́ẹ̀dẹ̀ bash lọ́la kọ̀kọ́. book launch lọ́la kejì. launching of foundation lọ́la kẹta. inauguration cooperative society lọ́la kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti bá garaji ìbàdàn láti ṣe é bẹ̀rẹ̀ la gomẹ wɔɔrɔ dalẹ kɛlɛlɛ. àwọn olórin wa lọ́jọ́ yẹn ni fẹmọ la kasta. báyé kọrẹsì. u kọlẹ agadi sẹgbẹlẹ jésù. àti kore de daniel. ankara taamu àti paasi ni fi salati wọlé. four thousand naira lọ gbàmẹ́rin. èèyàn gbọ́rù tó bá kọ́kọ́rọ́ so gbẹ̀bù tó jọjú. asọ́mọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan máa wà ń bẹ́ẹ̀. dókítà yín ká yé fẹ́lẹ́ mọ́ olùgbàlejò àgbà. a máa retí yín o tuntun ti dé o. àdìo gbogbo wa láti mú lẹgbẹ o kàn kárí bọnú ni kí ló ń ṣe ọ. wò ó mọ̀ tí èèyàn bá la ìyá rere tó múnú èèyàn dùn ó yẹ kéèyàn rò ń pa ẹ̀. àsìkò fáàlù ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine